àṣe ìkí àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí a dá ọpẹ́ fún yìí òun náà ni ọba tó ṣe yí pé gbogbo ẹ̀yìn tí ẹ̀ ló ń ṣe òun náà ni ọba tó ṣe yí pé gbogbo ìgbà tí a bá ń wá àforíjìn ọ̀dọ̀ rẹ̀ náà láàmọ̀ wa lọ òun náà lọ́ba tó ṣe pé gbogbo ìgbà tá a bá ní bùkátà sí nǹkan láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èèyàn kan ọ̀dọ̀ ọlọ́run yìí nìkan náà ni ọba tí a wá ìrànlọ́wọ́ lọ nítorí ọlọ́run ọba yìí òun lọ́ba tí ń ṣe ìjẹ́ àti imú fún wa òun lọ́ba tí ń kẹ́ wa òun lọ́ba tí ń tọ́jú wa abẹ́ ọlọ́run ọba Allah kọ́lọ́ńdàkùn kó má dáwọ́ ọ̀kẹ́ náà dúró lórí wa ìkẹ́ àti ìgẹ̀ tí a ṣe fún anábùwà Muhammad náà sallallahu alayhi wa sallam kíkẹ́ náà kó máa lọ bá àwọn sọ̀hábà anábùwà muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ náà kó máa dúró sórí ẹ̀ gbogbo àwọn títún dúró títún tẹ̀lé gbogbo ntànàbí náà sọ náà abẹ́lọ́wọ̀n ọba kọ́lọ́ndàkùn kó jẹ́ kíkẹ́ náà kó kárí wọn títí di ọjọ́ ẹ̀san pẹ̀lú gọlọ́wọ̀n ọba gẹ́gẹ́ bí a ti ṣe máa ń ṣe nínú ètò wa lénìí kí a tó bọ́ sínú èyí tí ó jẹ́ ọ̀rọ̀ ti tèní a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọké nínú alukur'an lẹ́yìn àyọké yìí yóò wá ní tí ó tẹ̀lé òun náà ní ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba ẹni tí ó máa léyìí fún wa èmi náà ni ìmọ̀ ṣe fún wa lénìí pẹ̀lú ògo ọlọ́run ọba ọlọ́run ọba ọba àlékí ọlá sọ fún wa ní alukur'an. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فإنما توفون أجورهم يوم القيامة فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأن تنفقوا مما رزقناكم من قبل مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فقال رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون اللهم ارحمنا بالقرآن abẹ́lẹ́ wọn bá allah kọ́lọ́ndàkùn kọ́mọ́ṣáláì kẹwàá pẹ̀lú kẹ́ tọ́lọ́wọ́n bá ṣe fún alukur'an nítorí alukur'an yìí wọ́n ni tó bá di jẹ́ yamul kiyama nǹkan méjì ni alukur'an òun náà ni ó máa jẹ́ fún gbogbo èèyàn tó ń kà á wọ́n ní alukur'an nínú kó máa jẹ́ hujjatun lana aw alayna wọ́n ní alukur'an nínú kó máa jẹ́ hujjatun lana nínú kó máa jẹ́ ẹ̀rí èyí tó ṣe ké yóò mọ gbèèyàn pé a nígbà tí mo wà láyé mo gbọ́ alukur'an wọ́n kà á kódà mo tẹ̀lé tàbí kí alukur'an kó máa jẹ́ hujjatun alayna òun náà ni kí alukur'an kó wá máa jẹ́ kí ni kó máa jẹ́ ẹ̀rí takò yàn kọ́lọ́ndàkùn kó máa jẹ́ kí alukur'an kó jẹ́ ẹ̀rí takò wá o torí kì í ṣe gbogbo ẹni tí ń ka alukur'an kì í ṣe gbogbo ẹni tó há alukur'an kì í ṣe gbogbo wọn ní alukur'an ni ó ṣìpẹ̀ rẹ̀ a rí àwọn tó mọ kur'an dáadáa lénìí èyí tó ṣe pé wọ́n ṣiṣẹ́ tako alukur'an irú àwọn ẹni alukur'an tó bá di jẹ́ amalukiyama alukur'an yóò máa jẹ́rìí tako wọn ni kò ní í jẹ́rìí gbè wọ́n abẹ́lọ́wọ́n ọba kọ́lọ́ má kí alukur'an kó jẹ́rìí tako wá pẹ̀lú ògo Ọlọ́run ọba ní èní ntí ó máa jẹ́ àkórí ìbánisọ̀rọ̀ òun náà ni ìpalẹ̀mọ́ fún ikú ìpalẹ̀mọ́ fún ikú tàbí ká pè ní ìrántí ikú ẹ̀rí gbogbo èèyàn tó bá wà láyé ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe yí pé ó gbọ́dọ̀ gbà yí pé ilé ayé yìí kì í ṣe gbére o ayé tá a wà yìí ayé tó ṣe yí pé á wà síbẹ̀ á sì padà kú mbẹ̀ ni àwọn tó tó wa wọ́n ti lọ àwọn tí ò tó wa náà wọ́n ti lọ kò sẹ́nìkan tí ò tí ì rí ìrírí yẹn rí pé a mo rọ ọmọ kékeré kan tó lọ mo rẹni tó dàgbà tó lọ ẹni tí a wò pé tabaníka níyẹn kan ò ní lọ ẹnìkan la lè rò pé bóyá ó lè má lọ látara àfẹtọ́lọ́wọ́n bá ní sí i ẹni náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alaihi wasallam bọ́lọ́n wọn bá ti kí anabi tó bọ́lọ́n ti ṣe nífẹ̀ẹ́ anabi tó anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ma fàyè lẹ̀ kódà ó wà nínú ọ̀rọ̀ kan tí àwọn àfáà máa ń sọ wọ́n ní wàláwó àná ìdá turikina lakana al-mautu rohatan ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء àwọn afáàní walau anna idha mitna turikina wọ́n ní tó bá ṣe yí pé tá tán wọn ní béèrè nǹkan kan lọ́wọ́ wa mánu sáré ni làkàna lè mọ́tò rọ́hátàn kulla hayyin ntí kò bá ti jẹ́ fún gbogbo ẹ̀mí pátápátá gbogbo ẹ̀yẹ tí ń sẹ̀mí ni pé táyé bá ti rọra ṣu báyìí tí nǹkan bá ti ṣe báyìí yóò ní jíjá àkùrọ̀ kú gbogbo àwọn tí wọ́n ní ń para mi ní ṣe gbá ni ẹ̀jẹ̀ kan rí kú náà ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sá ni. àmọ́ walakinna idha mitna buithna gbogbo wa la ní àmọ̀dájú pé ńgbà tá a bá kú tán wọ́n padà gbé wa dìde bó tẹ̀ ṣe pé àwọn kò tiẹ̀ tún ní àwọn kan ti wò pé tá bá ti kú tán báyìí wọn ní gbé wa dìde mọ́ walakinna idha mitna bu'ithna wọ́n gbé wa dìde lẹ́yìn ìgbà tá bá kú tán o wa nus'alu ba'dahu an kulli shay ẹ rí n tí wọ́n á máa béèrè wa òun náà ni gbogbo tá bá gbélé ayé ṣe òun náà máa béèrè lọ́wọ́ wa ẹ ikú yìí nígbà tá a ti mọ̀ pé gbogbo wa òun náà látọ̀wò ọlọ́run bá wá pè wá lákèésí ẹ̀ nínú alukur'an ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitani rajim kullu nafsin dha'iqatul maut ọlọ́ni gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá ni ó tọ̀kú wò kullu nafsin dha'iqatul maut ọlọ́ni gbogbo ẹ̀mí kan tó bá ti ń mí láyé yìí gbogbo ẹ̀ ni ó tọ̀kú kò sí tí ò ní kú láyé. وإنما توفون أجورهم يوم القيامة ọlọ́run bọ́ba àlékí ọlá ní wà ìnàmà tuwàfáwọnà ujurahum yawmal qiyamah lẹ́yìn ìgbà tá a bá kú tán gbogbo wa pátápátá níta bá gbélé ayé ṣe tuwàfáwọnà ujurahum yawmal qiyamah wọ́n máa fún wa wọ́n máa fún wa nírú ẹ̀ wọ́n máa fún wa lẹ́sàn rẹ̀ pé ìwọ iṣẹ́ báyìí ló ṣe láyé ìwọ nǹkan báyìí ló ṣe láyé gbogbo wa ni wọ́n mọ̀ fún wa lẹ́san tá a bá ṣe láyé o faman zuhziya anin nar ọlọ́run bá wa sọ́nà Al-Qur'ani pé ẹnikẹ́ni tọ́lọ́mbà wa mú tó kẹ́ tó ọ̀rá jẹ́ ó yẹ gẹ̀rẹ̀ tí òjò wọná ẹni tọ́lọ́mbà ṣàánú tí òjò wọná wà ó di khila janna tọ́lọ́mbà wa mú wàlìjánná ẹni pé ọlọ́run kó múyàn wàlìjánná ẹni pé òun ló dáa jù ẹni tọ́lọ́mbà ara tó kẹ́ tó mú kúò tó mú yẹ̀gẹ̀rẹ̀ kúò nínú náà tí ò jẹ́ kó wọná wà ó di hilal janna tọ́lọ̀ ń wá mu wà janna a ọlọ́ni fakọ̀dì fáàzà ọlọ́ni irú àwọn èèyàn yìí kọ̀dì fáàzà àwọn eléyìí làwọn tí wọ́n ti attain success àwọn eléyìí làwọn tó ti yege ọlọ́ni wà mal hayatu dúníà illa mata'ul gurur ọlọ́ni ẹ̀rí ilé ayé tá a wáyé kò jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ilà mọ̀tá ọ̀lùgòrò àyàfi ilé ayé ẹ̀tànjẹ lásán àyàfi ìgbádùn kan tó ṣe pé ó lópin gbogbo nǹkan ilé ayé yìí yóò padà di wẹ́lò afẹ́ akọ̀ á padà kú láyé o àbẹ̀lẹ̀ ọ̀wọ́n ba gbogbo gbàtàbà kú náà kọ́lọ́ńdàkùn kó ṣe kú nísìnyí fún wa kọ́lọ́ńdàkùn kó ṣe kú ní ìrọ̀rùn fún wa ẹ̀rí nínú ẹgbàá wa kan náà nínú alukur'an tí anabiwa muhammad tí ọlọ́run ọba ọba alekiola ń sọ fún wa ní alukur'an náà nípa ọ̀rọ̀ kú yìí ọlọ́run ni wa ma ja'anna li basharin min qablikal khulda ọlọ́run ni kò sí èèyàn kan láyé yìí èyí tó ṣe wípé min qablikal bóyá àwọn tó ti kú tẹ́lẹ̀ ni o àbáwọn èèyàn tí wọ́n dá ni o àbáwọn èèyàn tó ti wà láyé àbáwọn tó sì tún ń bọ̀ ni ọlọ́run kò sí èèyàn kan láyé tá a ṣe wà yìí èyí tó ṣe yí pé yóò mọ gbélé ayé lọ gbére kò sí ọlọ́ni afa imita fáwọn khalidun tabaku tán òun náà látò wá ní ìgbésí ayé gbére ẹ̀yin èèyàn mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín gbogbo wa là ń kírun à ń yọ zàká à ń ṣètọrẹ àánú bá ti lágbára mọ́ wọ́n níṣẹ́ eré báyìí ẹjẹ́ àtúnṣe àtúnṣe wọ́n lè lè dá gbogbo wa láṣẹ àfẹ́ parọ́ àfẹ́mọ sòótọ́ oríṣiríṣi iṣẹ́ rere iṣẹ́ rere ni àwọn àáfàá ni wọ́n ń pè wá sí pé ṣe tí gbogbo àná ṣe ń gbìyànjú bá a ṣe ní kápámọ́ tá à ń ṣe ẹja dákun àwọn ẹ̀san kínní ibo la ti fẹ́ rí torí pé Ọlọ́hun bá ní àgbẹ̀san rẹ̀ bó la ṣe fẹ́ rẹ̀san rẹ̀ ṣẹlẹ́san tayé ìwọ̀nba ni àmẹ́sàn tàlùkìámà òun náà ni tó pọ̀ jù ẹni tí ò bá wá kú kò lè rẹ́sàn yín ẹni tí ò bá kú láyé kò lè mọrú ntọ́lọ́wọ́n bá ti pa lẹ́sẹ̀ ẹlẹ́dẹ̀ òun ẹni tí ò kú kò lè rẹ́sìn gbà ẹni tá a bá kírun ni á gbẹ̀san bó o láti gbẹ̀san ọ̀run náà ọlọ́wọ́n bá ti fílẹ̀ dè wá ní alkiyama ọlọ́run ti fílẹ̀ dè wá ní aljanna bó o láṣẹ wá rí bá a ṣe rí àfìgbà tí a bá gba ojú ọ̀nà tá à ń sọ yìí tá a bá gbà kọjá ẹni tó fẹ́ wà aljanna gbọ́dọ̀ kú ẹni tó lóun fẹ́ wà lè jẹ́ náà kú kódà ẹni tí ó wọ náà gbọ́dọ̀ kú gbogbo èèyàn pátá ní padà tọ́ ikú yìí ní padà tọ́ wò abẹ́lẹ́ wọn bá kọ́lọ́ ń dákun kọ́lọ́ ń ṣekú ní sinmi fún wa o. ẹ rí ọ̀rọ̀ kú wá ń sọ fún wa lénìí ẹ má jẹ́ káyà já wa nítorí pé bá a ṣe ń ṣèrántí ikú fún wa yìí àwọn ọ̀wà táwa náà ń wò pa ń wù èyí tó ṣe yí pé ó kù díẹ̀ káàtó àwa náà máa gbìyànjú láti ṣe kíni láti jáwọ́ ń bẹ̀ pé ah ìjọ kan ni màá lọ ọ̀rẹ́ mi kan mọ̀ lọ́njọ́ báyìí ẹni tí ò tó mi kan lọ́njọ́ báyìí ṣé nǹkan kankan lè ní í ṣe ni àsìkò tiẹ̀ ló tó ẹ̀rí kú tá à ń sọ yìí ọ̀wárìrì wà fún kú o ìnira wà fún kú o ikú yóò rọrùn abẹ́lẹ́ òǹkọ́lọ́ ń dákun ó ṣe kún rọrùn fún wa anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tánàbí fẹ́ kú ìgbà tánàbí Muhammad fẹ́ kú wọ́n gbé omi ìyàwó Aisha tó lọ́dọ̀ ìyàwó Aisha lànàbí kú sí omi wá wà lọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbómi síbi kan sínú gbá kan ìyàwó Aisha ní máa ń fi wá ń fi omi ìfi ń bọ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìfi ń bọ ní ojú ó fi ń bọ lójú nígbà tí ikú àsìkò tí anábì fẹ́ kú gan tẹ́mi fẹ́ bọ́ lára rẹ̀ kọ́lọ́dún dákun kó ṣàánú wa gbogbo gbà tá a bá lọ kọ́ ló ń ṣàánú wa nígbà tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fẹ́ kú ojú yàwá Aisha ò gbà mọ́ ìyàwó Aisha wa ń fi omi ó fi ń bójú ànábì ó fi ń bójú ànábì bó ti ṣe ń fomi bójú ànábì ẹ̀rí gbólóhùn tánàbí sọ ni ànábì ni la ilaha illallah inna lil mawti la sakarat la إن للموت mauti la sakarat la ilaha illallah inna lil mauti la sakarat anabi wa ń sọ gbólóhùn yìí iṣẹ à ń wí ń wí ẹ mọ túmọ̀ rẹ̀ ni anabi ni a kò sọlọ́run ọba míì tíjọsìn tọ́ sí àyàfi ọlọ́run ọba allah nìkan inna lil mauti la sakarat anabi ni a wàhálà wà fún kú ọ̀wárìrì ń bẹ fún kú ìnira ń bẹ fún kú anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi rí nira kó tó kú kí wá là wá iṣẹ́ wo làwa tí ì ṣe tinú wa ń dùn sówó láti ná ni tinú wa ń dùn ni ọ̀gá náwó náwó lànàbíwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá olùṣe dáadáa lànàbíwa muhammad sallallahu alayhi wa anabi wa fẹ́ kú ọ̀rẹ́ ọlọ́run lànàbí sallallahu alayhi wa anabi fẹ́ kú anabi sì ń pariwo anabi ń pariwo pé ah ìnira ń bẹ fún kú ìnira ń bẹ fún kú odidi anabi wa muhammad sallallahu alayhi wa sallam allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim innaka hamidun majid wa barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wàhálà ali ibrahim fil'alamina innaka hamidun majid anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi fẹ́ kú anabi ni inna lil mawti la sakarat pé a ìnira ń bẹ fún kú ọ̀wà rírì ń bẹ fún kú ẹjẹ́ adákun ẹjẹ́ àṣìṣe rẹ o ẹni tó ṣiṣẹ́ rẹ látúrí gbẹ̀yìn ẹ̀ yìí o tànàbí ń sọ pé nira ń bẹ fún kú o kí wàá là ipò wo là wà wájú ọlọ́run sáà mọ̀pọ̀ táwọn wájú ọlọ́run ni sáàmùsẹ́ tá a ṣe gbẹ̀yìn ni ànábì mọ́tò rí gbólóhùn kálímọ́tò ṣàhádà tí ṣe la ilaha illallah ànábì rí pé kó tó kù táwọn ò rí pé ń tiwa ẹja dákun ẹja múra síṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ó le láti ṣe wàláì iṣẹ́ rẹ̀ le láti ṣe àmọ́ ká gbìyànjú káwa náà gbìyànjú bá a ṣe lágbára mọ́ ká sapá síbi iṣẹ́ rẹ̀ nítorí àmọ̀gbàtà lọ àmọ̀gbàtà kù ẹ̀rí ikú yìí nígbà tánábì wa anabi wa tẹ́wọ́ sọ́lọ́run ọba anabi tẹ́wọ́ sí ọlọ́run ọba allah anabi wa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà yìí anabi ni allahumma ikfili warhamni wa alhikni bi rafiqil ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tẹ́wọ́ nígbà tó sọ pé à ah, òwárìrì ń bẹ fún kù òwárìrì ń bẹ fún kù nígbà tá anabi ń tẹ́wọ́ sọ́lọ́run anabi ní allahumma ìdí ọlọ́run ọba ìfìlì ṣàforíjì fún mi warhamni ìwọlọ́run dákun jọ̀ọ́ wá kẹ́mi wàlíhìkni wàlíhìkni bí rọ̀fíkìl àlà ìdí ọlọ́run ọba dákun wá kà mí mọ́ àwọn ìjọ níbi tó ga jùlọ tí ṣe aljanna ìwọlọ́run dákun mọ́ wọn pàmí pọ̀ mọ́ wọn ẹ wà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́lọ́ wọn bá ti fún ní àlìjẹ́nà ẹ̀tún wo ntànàbí tún go through nígbà tó fẹ́ kú ẹ̀wọ̀n ntànàbí là kọjá nígbà tó fẹ́ kú ẹ̀dákun torí ọlọ́run ẹ̀jẹ̀ amúra ṣiṣẹ́ rẹ o àmọ̀gbàtà lọ o àmọ̀gbàtà lọ o òjijì ní kú ikú òdọjọ́ kò dóṣù kò mọ̀ bóyá èèyàn ń tọmọ lọ́wọ́ ikú ò mọ kankan tí ẹni pé kásìkò tó kó sì wàá mú wa lọ àbẹ̀lọ́wọ̀n ọba kọ́lọ́ ń dákun kó ṣe tó dáa fún wa o anabuwa muhammad sallallahu alayhi wa sallam báyìí bí ṣe ṣàdúrà ìtàn ẹmọ tó ṣẹlẹ̀ sànàbí ni ẹlẹ́mìí sì gbẹ̀mí ẹ̀ ẹlẹ́mìí gbẹ̀mí ẹ̀ ibẹ̀ lànàbí bá lọ báyìí bí ṣe jọ̀wọ́ ọwọ́ tànàbí ká sókè tí ń ṣàdúrà pọ̀ ọlọ́run ìfìlì ṣàforíjì fún mi wàhámni wà kẹ́mi ọlọ́run ọba wà alhikni bí rọ̀fíkì àlà ìwọ ọlọ́run alihikni wá kà mí bí rọfíìkì àlà máa wọn èèyàn dáadáa tó wà níbi tó ga jùlọ ewu tánà bí wa muhammad sallallahu alayhi wa sallam ewu tánà bí fi parí ọ̀rọ̀ rẹ̀ ewu tánà bí fi parí gbogbo gbèsè ayé rẹ̀ abẹ́lọ́wọ̀n ọba kọ́lọ́ńdàkùn kó fi kú tó rọ̀ wá lọ́rùn kọ́lọ́ fi pa wá o. ẹ̀rí láti lè mọ̀ nípa bí ikú bó ṣe lágbára tó máa sọ hadith kan èyí tí a gbà wá lọ́dọ̀ Jabir ọmọ abdullahi kọlọ́ndà kún kó bá níyọnu sí jábìrì náà ìkànnù sábì anábìwá muhammad sallallahu alayhi wa sallam anabi ni ó ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ níbi ìtàn ayé àwọn bani israel àwọn israeli wọ́n ní lásìkò àwọn bani israel ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà náà ká lè mọ bí kú ṣe lágbára tó ní o làwọn fẹ́ sọ tàn fún wa wọ́n ní mi fẹ́ nítorí àsìkò ìfẹ́ mọ́ ka fún wa ní lárúbáwá kí n torí hadith anabi ni àmọ́ ìmọ̀ ka fún ìmọ̀ ra sọ fún wa ìmọ̀ sọ fún wa ìmọ̀ túmọ̀ rẹ̀ fún wa ni. anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tánabi fẹ́ lọ nígbà tánabi fẹ́ lọ anabi wa ń sọ fún àwọn sọ̀hábà jọ náà anabi ń sọ fún wọn yìí pé lásìkò àwọn bani israel àwọn kan àwọn ìjọ kan nínú àwọn bani israel wọ́n jáde ìjọ kan wọ́n wá lọ sí ibi tí wọ́n ń sin òkú sí wọ́n ibẹ̀ là ń pè ní tẹ́ kọ́búrù wọ́n lọ síbẹ̀ àbí mọ́kúbárọ̀ wọ́n lọ sí mọ́kúbárọ̀ yìí ibẹ̀ ní tẹ́ tí wọ́n ń sin òkú sí nígbà tán wá débẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdúà nígbà tán débẹ̀ ẹ̀rọ àdúà tán ṣe òun náà ni wípé wọ́n ń sọ yí pé ìwọ ọlọ́run ọba dẹ́kun wá nínú ibi tá a wà yìí gbéyàn kan dìde nínú àwọn tó ti kú yìí kó wá ṣàlàyé fún wa irú tó ń rí nínú sàárè yìí káwa náà tiẹ̀ mọ̀ báwa ṣe wà láyé ah náà bá ṣàdúrà náà wọn náà bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà pé a ah, ọlọ́run dákun nínú àwọn tó wà nínú sàárè yìí tó ti kú yìí gbé kan dìde fún wa kó tiẹ̀ lajú kárí báyìí kó wá ròyìn bí sàárè bó ṣe rí kó ròyìn ẹ̀ fún wa wọn ní lẹ́yìn ìwà àgbà náà náà bá bẹ̀rẹ̀ àdúrà náà bẹ̀rẹ̀ àdúrà wọ́n ṣàdúrà fúngbà kan fáá lọ́lọ́run bá gbé ọkùnrin kan abẹ́nìkan ọlọ́run gbé dìde nu sáré wọ́n ní ara rẹ̀ ó ti jóná ó ti jóná tó ti brown ara rẹ̀ ti jóná ló bá dìde ńlẹ̀ ó ń dìde nínú sáré wọ́n ní bó ti ṣe ń dìde yìí tó ń dìde làwọn náà wò pé ah, ah, èèyàn wo tún leléyìí wọ́n wá ní níbi iwájú orí rẹ̀ báyìí àpẹẹrẹ ibi tí a ti ń forí kanlẹ̀ wọ́n rí níbẹ̀ níbi iwájú orí rẹ̀ wọ́n rí orí pa sujud wọ́n rí níbi iwájú orí rẹ̀ nígbà tí ẹni tí ó dìde wọ́n ní ló bá wí gbólóyìn pé ya ahula ma arọ́tùm ìlàyà ẹ̀yin èèyàn yín kí ni ẹ̀ ń fẹ́ lọ́dọ̀ mi kí lẹ fẹ́ tẹ fi ní kọ́lọ́wọ́n bá gbé mi dìde a ẹ̀gbọ́n tán ni sọ ni ẹni ní fakọ́dì mọ́tù múndú mi àti sanatin a. Ah bẹ́ẹ̀ ṣe rémi tọ́lọ̀ ní kí n dìde yìí bọ́lọ̀ ṣe ní dìde nù sáré yìí mo ti kú nísìnyí ó ti lé ní tó ti lé ní hundred years tí mo ti wà ọgọ́rùn-ún ọdún mo ti kú tó lé ní hundred years tí mo ti wà nù sáré kí lẹ wá fẹ́ kí lẹ fẹ́ lọ́dọ̀ mi nígbà tẹ́ni sọ̀rọ̀ tán ó wá ní ẹ̀rí bó ti wá jẹ́ hundred years mo ti wà nù sáré yìí ìnira mú mi láti hundred years yẹn ìnira gidi ló ń kan òun láti ìgbà tóun ti wà nù sáré náà hundred years ago ni wọ́n ti sin òun tóun ti wà nù sáré àmọ́ láti ìgbà tó ti sin òun náà òun òye má máa rí gbónára nínú sáré yìí ní tó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn nìyẹn nàyà bá já pé ẹ́ hundred years ló ti wà nù sáré ó sì yé má rí nira ó ní kódà bí mo ṣe wà yìí ọwọ́ pé ẹ sọ fọ́lọ́hún ọba pé kí ó ní kẹ́nìkan dìde tọ́lọ̀ ní kóun dìde yìí kóun lè ròyìn fún yín ìnira ń kọ́kọ́ ń kúrò lára òun díẹ̀ díẹ̀ ní bóun ṣọra dìde yìí ó ní ẹ bá ń bẹ náà ẹ dákun ó ní fad'ullah azza wa jalla li yu'idani kama kunta ó ní ẹ dákun mo bá ń bẹ lọ́hùn kọ́lọ́ ń dákun kó dá mi padà sí bó ṣe wá ìnira ìpọ̀ ìnira ìpọ̀ ẹ jẹ́ á ẹ jẹ́ á dáadáa o ẹ jẹ́ á dáadáa àwọn tó ti lọ àwọn náà máa ń tójú wọn rínú sáré àwa tá a kù láyé ṣáàmọ tí ó kàn yín wá ni àbí ṣáàmọ tá a rínú sáré ni a rí ibòmí wọn lẹnìkan wọn fẹ́ sin wọn rédíò wọn lẹnìkan wọn fẹ́ ẹni tí wọn rédíò tí wọn rí kankan bẹ̀ ń kọ́ àkókò gbọ́ pé wọn rédíò níbi tẹ́lẹ̀ yìí ẹ wá wò nira tó ń mu abẹ́lẹ́ wọn ba kọ́lọ́ ń dákun ikú tó dáa kọ́lọ́ ń dákun kó jẹ́ àkú kódà á padà sọ fún wa àwọn ọ̀nà kan wà téèyàn bá gbabẹ̀ lọ lọ ṣẹ̀ríà Islam á padà kà fún wa tásìkò bá bá ṣe ń sọ̀rọ̀ ọkú náà fún wa á padà sọ fún wa àwọn ọ̀nà kan wà tí ó lé ní twenty ways èyí tó ṣe pé téèyàn bá kú lọ́nà yẹn ọ̀nà dáadáa lẹ́ni yẹn gbà kú kódà àwọn ọ̀nà kan náà wà béèyàn bá ti kú lọ́nà yẹn ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ Ọlọ́run á padà sọ fún wa àmì lẹ́yìn ni ìrántí ikú bí káwa náà kà lè mọ̀ péjọ kan àwa náà fi ayé yìí á fi ilẹ̀ lọ ẹ wàá rí kúta wá ń sọ yìí kò sí ibì kan téyìn ó sà sí tí kò ní báyàn bẹ́ẹ̀ o ọlọ́run bá sọ́nà alukur'an ọlọ́ni aynama takunu yudrikumul maut walau kuntum fi burujin mushayyada ọlọ́run bọ́ba aleke ọlá ní aynama takunu yudrikumul maut ọlọ́run níbo lẹ sá lọ ibo sá gbà ẹlòmíì nítorí kó kíkú mọ́ lè pa yóò kó nàìjíríà yóò sá lọ Saudi kíkú mọ́ lè pa ẹlòmíì yóò kó lórí ilẹ̀ alà ibi tá a wà yìí yóò nínú omi lòún fẹ́ lọ́ mọ́ gbé ẹlòmíì nítorí ikú yóò kọ́lé tán yóò wà ní ẹjọ́ bá mi ṣe àjálẹ̀ ẹ bá mi ṣe sínú ilé yẹn ẹ bá mi ṣe síbi kan wàlúwà kò síbi tá a wà tí kò ní ká wa mọ́ bẹ́ẹ̀ ẹlòmíì ò kọ́lé tán yóò ní ẹjọ́ bá mi ṣe ibì kan lókè kó tún ga káwọn èèyàn mọ̀ mọ́ bí tí mo wà níjọ́ tí èèyàn kan bá tẹ̀ wá mi wá tí kí n lè rí ibi sápamọ́ sí wàlọ́ọ̀ì kò síbi kan téèyàn lè fara pamọ́ sí béèyàn wọnú sánmọ̀ lọ ikú kan yẹn mọ́ bẹ́ẹ̀ ọlọ́ni àìnàmọ́ takùnù ìbòlẹ́fẹ́ wà yùdírí kùmùlìmọ́ọ̀t tí kò ní kan yẹn mọ́ bẹ́ẹ̀ níbòlẹ́fẹ́ wà tí kò ní kan yẹn mọ́ bẹ́ẹ̀ wàlà òkúntùn fi burújìn mùsáyàdà kódà kẹsà lọ bi tí ó jìn tó jìn tó jìn ní òkè ọlọ́ni ikú kan yẹn mọ́ bẹ́ẹ̀ níbòlẹ́fẹ́ sá lọ kò síbi téèyàn fẹ́ sá lọ ẹ wọ àwọn olórí wa táwọn náà ti gbọ́ tán wọn tí mi ò ní kóhun sá lọ mi ò ní kóhun sá lọ àìmọye míì wọ́n nínú hòtẹ́ẹ̀lì ló kú sí wọ́n lẹ́lòmí ibi tí ò tiẹ̀ nítumọ̀ lẹ́lòmí òkú sí inú tọ́lẹ̀tì lẹ́lòmí òkú sí ládùúrú owó ládùúrú ọlá níbo la fẹ́ sá lọ ẹ̀rí kú yìí ẹlòmíì ó lá sáásáásá fún tàbá kọ́lé tán ẹlòmíì yóò ní ẹ dákun ẹ bá ṣe bọ́gílárì onírin ẹ bá fi sẹ́nu ọ̀nà tẹ bá ṣe yẹn tán ẹ tún bá ń dọ́bù ẹ̀ ní o ẹ tún bá ń fi ilẹ̀kùn kan sí i ilẹ̀kùn tó ṣe pé bọ́n dàbọ̀n bullet roof door ẹ bá mi fi sí i ẹ bá ń ṣe ilé ẹ bá ń ṣe gbá ẹ bá ń ṣàwo nítorí kíni torí ikú iná ni wàláì ikú ó padà ká wa mọ́bi tá a bá wà ní ikú ó padà pa wá o kò síbi tá a fẹ́ sá lọ ọlọ́run bá sọ yìí ọlọ́run gbogbo wa pátápátá gbogbo ẹ̀mí pátápátá ni ó padà tọ́ ikú wò abẹ́lọ́run ọba kọ́lọ́run dákú kó ṣàánú wa. bákan náà ọlọ́run ọba àlekí sọ fún wa nípa ọ̀rọ̀ kú yìí ọlọ́run kúl innal mauta tafiruna minhu fa innahu mulakikum ọlọ́run ní ẹ̀yin èèyàn innal mauta alladhi tafiruna minhu fa innahu mulakikum ọlọ́run ní ẹ̀rí kú tẹ̀ ń sá fún yìí tẹ́ torí ẹ̀ tẹ́ ń sá káàkiri ẹ kú òǹbí kan ẹlòmíì tí ẹ̀fọn lásán tó bá jẹ́ báyìí yóò tètè máa sá lọ́dọ̀ dókítọ̀ rẹ̀ ni pé dókítọ̀ à dókítọ̀ yóò máa sáré lọ́dọ̀ dókítọ̀ rẹ̀ ni ẹ̀fọn lásán ló kàn jẹ́ o ẹlòmíì hé lásán ló gbọ́ yóò ti máa sálọ yóò sì máa sálọ nítorí kíni kò fẹ́ kú náà ni ọlọ́ni kúl ìnẹ̀lì mọ́tà ọlọ́ni rí ànábì máa sọ fún àwọn èèyàn ìnẹ̀lì mọ́tà dájúdájú ikú tá à ń sọ yìí alẹ́bí tàfírúnà mínú ikú tó ṣe pà ń sá fún yìí fa ìnáwó mọ̀láàkìkùn àbá àbá pàdé mi tá à ń lọ ni a sì kí ni àbá pàdé níbikíbi tá a bá ń lọ ó mú mi ìkánú àwọn àfáà wa wọ́n ní pé àwọn onílẹ́kṣọ̀ kan ní abroad so wọ́n wá ní àǹtí àwọn kan náà business woman ni wọ́n máa ń ta oríṣiríṣi nǹkan wọ́n wá ní láti lọ ra ọjà nàìjíríà dẹ̀ làwọn ń gbé àwọn náà wá fẹ́ lọ sí abroad ńgbà náà ní tó ṣàṣẹlẹ̀ ni pé wọ́n wá lọ síbẹ̀ àmọ́ flight tiwọn wọ́n jọ búùkù the same eh, ticket ni wọ́n wá jọ lọ nígbà tán débẹ̀ wọ́n ní àwọn wáàsí tó yẹ káwọn ń ṣe ní bí ọ̀la àwọn ṣètì ṣe wáàsí àmọ́ àǹtí àwọn yẹn kò lè dúró mọ́ nítorí àwọn àwọn business woman wọ́n máa ń tè kánjú pé à kí n tè rọjà tà kí n tè rí gbá kí n tè rí àwò kí n rí lè ṣe kí n rí lè ṣe wọ́n bá sáré lọ change ticket pé ẹ wò èmi ti rọjà tí màá rà tán lénìí ẹ lóòótọ́ ẹ̀gbọ́n mi ni ẹni àmọ́ ẹ jẹ́ kí mi tè máa padà wálé kí n tè kó ọjà wálé ló bá di pé ni ó bá lọ change ticket ó rajà tí ó rà tán òun bọ̀ wá sí ilé ń tiẹ̀ ẹ̀gbọ́n ń tiẹ̀ àwọn ń tiwọn àwọn àwọn ṣe wáàsí tiwọn wọ́n dúró kàn fi ṣe wáàsí tiwọn tán wọ́n ní wọ́n ń bọ̀ lọ́nà ni pléènì tí wọ́n wọ̀ ló bá di pé ló bá crash pléènì yìí inú ẹ̀ ni ẹ̀gbọ́n wọn yìí inú ẹ̀ ni ẹ̀gbọ́n wọn lẹ́gbọ́n wọn lọ sí wọ́n láwọn làwọn atúfọ̀ ẹ̀gbọ́n àwọn làwọn atúfọ̀ rẹ̀ lé wọ́n láwọn fúnra ara wọn làwọn atúfọ̀ ẹnìyẹn lé ọlọ́run ti lásìkò rẹ̀ ti tó òun ló fi ń kánjú kúrò níbi tó wà torí pé kò síbi téèyàn bá wà láyé tásìkò èèyàn bá tó ibẹ̀ náà ni ó pààyàn sí ibikíbi téèyàn bá wà bó ṣe ní omi ni o bó ṣe orí òfurufú ni o kọlọ̀ ń dákun kò fi rè pa wá kọlọ̀ mọ́ wa àti ìjẹ́ kíkú wá yá báyìí kọlọ̀ ń jẹ́ aráyé ṣe kárẹ́sìn ṣe kọlọ̀ ń jẹ́ àwa bá ọlọ́wọ́n ba ká ba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ba lẹ́ni tó ṣe pé yóò yọ́nú sí wa ẹ̀ẹ́dí ọlọ́wọ́n bọba lẹ́kẹ́ láǹsọ fún wa pé ọlọ́wọ́n báyìí ó ní pé innal mauta alladhi na minhu ọlọ́run ní kúta ń sá fún fa innahu mulaqikum ikú yóò pàdé wájọ́ kan o á pàdé rẹ̀ kó síbi tá a lè sá lọ pàṣà lọ mẹ́kà pàṣà lọ nu kàábà àníbi tí kú yóò bá pààyàn sí ibẹ̀ náà ni ó pààyàn sí kò sí mistake lọ́rọ̀ kú pé à mistakenly ni iná jó mistakenly ni ó jábọ́ mistake ọlọ́run ti lọ́nà tí ó gbà lọ́nu sábàbí ẹ̀ nìyẹn ṣùgbọ́n pé kò ní náà wàláhì irọ́ ni ẹlòmíì ẹ ó kún fún kinní kan ló bá jí padà wà láàsìkò rẹ̀ ò tí tó ní ẹ̀ ń bá ti rí màláíkà kú báyìí kú dénú ẹ̀ ń bá ti rẹ kinní kan wà láì ẹni tí ó tún jí padà ó sì dákú ni kèrí kú gidi tásìkò èèyàn bá tó wà láì yóò lọ ni abẹ́lọ́wọ̀n ọba kọ́lọ́n dákun kó fi kú rí pa wá o kọ́lọ́n sì di apẹ́ láyé kó tó di pa lọ. bákan náà ẹ rí ìpalẹ̀mọ́ a gbọ́dọ̀ nípalẹ̀mọ́ dáadáa ìpalẹ̀mọ́ tó kúnná fún ikú a gbọ́dọ̀ nípalẹ̀mọ́ tó kúnná fún un tọ́lọ́rọ̀ tí mò ń bá yín sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn fẹ́ gbọ́ nítorí ayé ti gbádùn mọ́ wa pé ah, a aṣàyé aṣàyé aṣàyé ayé ti gbádùn mọ́ wa a ti gbàgbé pé ibì kan la ti ń bọ̀ tá a fi débí ibì kan náà la wà padà sí a ti gbàgbé pé àjẹ́ nǹkan kankan níbi tá a ti ń bọ̀ nínú ìyá wa àjẹ́ nǹkan kan a ti wá gbàgbé pé ńgbà tá a lajú sáyé tán lóníkálukú ń ka owó lóníkálukú ń rí ilé lóníkálukú ń wọ mọ́tò àti wá gbàgbé pé à gbogbo gbádùn ìṣẹ́jú díẹ̀ ló ní ìṣẹ́jú díẹ̀ báyìí ni ó sì lásìkò gbogbo ẹ̀ ń bá gbádùn tán náà yóò padà lọ torí ẹ̀ ẹ̀rù máa ń bá àwọn èèyàn wọn ìfẹ́ gbọ́rọ̀ ku ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ káwa náà ká yí padà sí dáadáa ká bẹ̀rù ọlọ́run ọba gbogbo tó yẹ ká máa ṣe ẹ gbìyànjú ká ṣe ẹ rí ilé ayé yìí n tó kúnlé ayé òun náà ni àwọn nǹkan tó ṣe yí pé à ń pè ní distractions àwọn tí ó ṣe yí pé kèé fúnyàn láyè láti ṣètò ọlọ́run ọba òun ló kúnlé ayé yìí kódà èṣù àṣetọ́n ó ti ṣe ilé ayé fún wa níbi wípé ojú kòkòrò rẹ̀ kódà kò fẹ́ jẹ́ àmọ̀ pé kò fẹ́ jẹ́ kò fẹ́ jẹ́ àmọ̀ pọ́lọ́ ọba gan bẹ gan nígbà tá a bá rí tí àwọn òyìnbó ṣe nǹkan míì yóò sì mọ ìyàwó lẹ́nu pé ah ah ìwọ ọlọ́run ah ṣébi kan tún wà tá a tún lọ ṣá kọ́lọ́run dákun ó ṣe dáadáa fún wa ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá sọ fún mọ́nà lùkùrán ọlọ́run pé wà lákèésí nínú àwọn nǹkan tó ṣe wípé a lè máa ṣe nílé ayé yìí èyí tó ṣe wípé ó lè mọ́jà arójúláyà àlùkìyà ó mọ̀mọ́ ọlọ́run sọ́nà Al-Qur'an pé yá ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pè yín nígbàgbọ́ òdodo la tulhikum amwalukum wala awladukum an ọlọ́run lẹ́yìn èèyàn mo pè yín ẹ̀yin mùsùlùmí ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pè yín látùlìhíkùm amwalukum ẹ má jẹ́ kí owó yín àwọn tẹ́ ń kójọ àwọn properties yín ẹ má jẹ́ ó pa yín run o wálà auladukum kódà àwọn ọmọ yín ẹ má jẹ́ ó pa yín run ẹ má jẹ́ kẹ́kọ́ àìrojú bá yín àǹdíkìrìlà níbi ìrántí ọlọ́run ọba ẹlòmíì nítorí kọ́mọ rẹ̀ kó lè dèèyàn ńlá láyé ó gbàgbé ẹ̀sìn ọlọ́run ọba nítorí kí nǹkan kankan kó mọ̀ tún bọ́mọ lọ́wọ́ ó gbàgbé ẹ̀sìn ọlọ́wọ́ ọba ó gbàgbé wípé bí nǹkan náà bá bọ́ àwọn kan ló filẹ̀ tóun náà gbà òun náà padà filẹ̀ fáwọn kan ni tó máa wá filẹ̀ tán nǹkan kan wà lọ́dé bá kọ́lọ́dá kó ṣàánú wa ọlọ́ni yá ayú alladhina amanu la tulhikum amwalukum wàlà awladukum an zikrillah ọlọ́ni ẹ má mọ yín àbówó yín ni àbówó yín dúkìá yín ẹ má yín ní rojú ẹlòmíì torí iṣẹ́ ló fi gbàgbé tọlọ́run torí yóò ní yóò ó ní kọ́ńtráàtì kan ó wá gbàgbé tọlọ́run ọba ẹjá máa fi tọlọ́run ọba síwájú níbi gbogbo tá a fẹ́ ṣe la tuqaddimu bayna yada illahi wa rasuli ntọ́lọ́run tún sọ ní sọ́lá tó jùlọ sí yẹn níbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run ní ká má fi nǹkan kan gbáwájú ọlọ́run àtànábì tọlọ́run tànábì ní ká kọ́ fi síwájú síwájú ká tó ṣe gbó nǹkan ó fẹ́ lọ bí iṣẹ́ ni fi tọlọ́run síwájú tọlọ́run ló ti wà níbi iṣẹ́ yẹn kí wọ́n tó débẹ̀ ìwọ ọmọ tó bá ń bẹ́ẹ̀ o fẹ́ jáde ni o fẹ́ travel ni fi tọ́lọ́run síwájú síwájú kó tó lọ torí téèyàn bá wo pé àmú mọ̀ ṣe mo mọ̀ ṣe àìmọye mo mọ̀ ṣe tí wọ́n padà mọ̀ ṣe mọ́ àìmọye mo ní mo ní tí ò padà ní mọ́ àbẹ̀lọ́wọ̀n ọba kọ́lọ́n ṣe dáadáa fún wa ọlọ́run ní ẹ̀rí ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ẹ má jẹ́ kí dúkìá yín kó kó yín láì kó wá jẹ́ kẹ́ gbàgbé tọ́lọ́run ọba o ẹlòmíì torí ọmọ ó gbàgbé ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run wàá mọ̀ ìyẹ́fun àlì ẹnikẹ́ni tó bá ṣe pé dúkìá rẹ̀ toró fẹ́ lówó ó fẹ́ lọ́lá ó fẹ́ ní gbogbo ẹ̀ ló ó wá torí ẹ̀ àti torí ọmọ rẹ̀ náà kọ́mọ rẹ̀ lè jẹ́ èèyàn kó lè ló wá fi gbàgbé tọ́lọ́run ọba ọlọ́run lẹ́nikẹ́ni tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó wá gbàgbé tọ́lọ́run ọba yìí ọlọ́ni fáwùlà ìkàwùmùl khasirun ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ irú àwọn tá à ń sọ yìí àwọn làwọn tó ṣe pé wọ́n ti pòfò ọlọ́ni dákun mọ́jà pòfò ẹ̀rí ọlọ́run ọba tí wọ́n ń ba lọ́nu àyà náà ọlọ́wà pè wá lákèésí sí nǹkan tá a lè ṣe ọlọ́ni wa anfiqu mimma razaqnakum ọlọ́lẹ́yìn èèyàn anfiqu ẹ máa ná mimma razaqnakum nínú gbogbo tá a bá fún yín ọmọ la fún yín ni ẹ ná sójú ọ̀nà ọlọ́run ọba ilé la fún yín ni ẹ ná sójú ọ̀nà ọlọ́run ọba dúkìá kan la fún yín ni ẹ ná sójú ọ̀nà ọlọ́run ọba àmọ́ ẹ má gbàgbé tìyín náà o ẹ ná fúnra tìyín náà ẹ má torí pé ah, mo fẹ́ ná sójú ọ̀nà ọlọ́run wá gbàgbé rárá o níta bá fún ọ ọlọ́run gan sọ́nà alukur'an níta bá fún ọ náà ta kó sí ọ lọ́dọ̀ mú tara tiẹ̀ náà lẹ́yìn tó bá mu tán wá fáwọn ẹlòmíì torí kìí ṣe torí tiẹ̀ nìkan la fi fún ọ torí àwọn tó súnmọ́ tó mọ̀ rí torí ẹ̀ náà la fi fún ọ torí àwọn aláìní tó jẹ́ àwọn èèyàn tọlọ́run torí ẹ̀ náà la fi fún ọ ẹ wá máa ná ọlọ́ni àǹfikù mímọ́ razaqnakum ọlọ́ni à ẹ máa ná ẹ máa ná sójú ọ̀nà ọlọ́run ọba nínú gbogbo tá a fún yín owó ni ọmọ ni gbogbo ń ta ní pátá ọlọ́ni à ẹja mọ̀ ná ẹ mọ̀ ná bẹ̀ kẹ mọ̀ ná fún ọlọ́run ọba ọlọ́ni kọ́bùlà mìǹkọ́bùlì àyà ti ya ahàdá kùmùlìmọ́t ọlọ́ni síwájú ọjọ́ tí kú tí ó dé wá báyìí ọlọ́ni ẹ mọ̀ ná ẹ̀wọ̀n tọ́lọ́run ọba sọ ọlọ́ni ẹ mọ̀ ná nu gbogbo ta bá fún yín mìǹkọ́bùlì àyà ti ya ahàdá kùmùlìmọ́t síwájú ọjọ́ tí kú tá à ń sọ yìí síwájú ọjọ́ tí ó dé wá báyìí fayakula rabbi kó mọ̀ wá di pé wàá máa sọ yìí pé lawla akhartani ila ajalin qarib ah ìwọ lọ́hùn kí ló dé tí kò fi dé lásìkò yìí ah lásìkò yìí yẹ kó dé ah ìwọ lọ́hùn ká ní pé o ti o ti dẹ́mi mi sí kó tó dìgbà yìí lówó lákàntì mo nígbà mo láwo ah wàláhì ná fún ọ tí ṣe báyìí kó tó dásìkò tó ṣe pé kó dé tí ò ní àní lè gbapá àní lè sọ pé ká transfer owó sàkáǹtì kan àní lè sọ pé aṣọ kan mo ní jẹun fún yàn mọ́tò kan ló pọ̀ yìí jẹ́ fún yàn ilé mo ní rẹ́gẹ́dẹ́ jẹ́ fún nǹkan jẹ́ ń ṣe báyìí jẹ́ ń ṣe báyìí àwọn àsìkò kan ń bọ̀ tá ní lè ṣe mọ́ àwọn àsìkò tá a ní náà la lè ṣe ọlọ́ni síwájú ọjọ́ tó ṣe yí pé a pariwo pé láòlà àkọ́tàní ìlà ajalin qarib ah kí ló ti kú fi wá súnmọ́ báyìí ọlọ́run ah ká ló lọ́mi lára ni kó tó dàsìkò tí mo wà yìí àsìkò tí kú dé yìí ah fa asọ́dàkọ̀ ah ìmbá tọrẹ àánú ìmbá fáwọn èèyàn ní nǹkan ìmbá ẹni tí ò tí ì ní ìmbá gbéga èmi tí mo ti ń ní wẹ́rẹ́wẹ́ ní tún máa ṣàánú àwọn èèyàn mi mọ́ fa asọ́dàkọ̀ à ah, ìbá máa ṣètọrẹ àánú ọlọ́ni kó tó dàsìkò náà lásìkò tó ṣe yí pé àní lè ṣe mọ́ ọlọ́ni wà á kún mí náà salihin à kálẹ̀mí náà ká ló dá mi sí tó o sì fẹ̀mí mi lẹ̀ kíkú tó dé yìí ni èmi náà bá mọ̀ ṣe ìbá ṣe kínní kódà ìgbà náà ló wà mọ̀ pé à èèyàn rẹ̀ gan lèmi náà ṣùgbọ́n àsìkò náà ọlọ́run sì rán wa létí lásìkò yìí ni o àsìkò náà padà tó kásìkò náà wá tó tó ìtàbá ni àǹfikù mímọ́ rọ́ṣàkì náà kù ẹ̀jẹ̀ àmọ́ ná ẹ̀jẹ̀ àmọ́ ná àwẹ̀ ló ń bọ̀ yìí káwa náà ti ní àwọn tá a ti ṣe é lẹ̀ pé àwẹ̀ tó ń bọ̀ yìí náà dá rẹ̀gẹ̀dẹ̀ ní fi gbà ìwọ̀n àfi sun oore tó wà wájú kó tún lè tún tẹ̀ mí lọ́wọ́ oore tó wà lẹ́yìn àbí tó wà lọ́wọ́ mi kó mọ̀ tún lè bàjẹ́ gbogbo oore tó wà lọ́wọ́ wa wọ́n lọ́n dákun mọ́jọ bàjẹ́ ìtò ń bọ̀ náà wọ́n lọ́n dákun jọ tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run bó nafsan idha jaa wallahu khabirum bima ta'malun ọlọ́ni wala yu'akhir Allahu nafsan ọlọ́ni lan yu'akhir Allahu nafsan ọlọ́ni lóhun ò nílò ẹ̀mí kan lára ìdá jaa ajaluha tásìkò rẹ̀ bá ti tó ọlọ́run lóhun ò ní lọ lára ọlọ́run sọ́nà àyà mi pé la yastakdimun la yastakhiruna sa'atan wa la yastakdimun ọlọ́run lóhun ò ní fi ìṣẹ́jú kan òun ò ní fi kún ọjọ́ náà táàkù o ò ní yọ̀ṣẹ́jú kan kó mẹ́ ẹja múra o ẹja múra o ẹja múra o ọlọ́ni wallahu khabirun bima ta'malun ọlọ́run lóhun lọ́lọ́run ọba tóun ó fún wa nírú gbogbo ń tá a bá ṣe ń tá a ná ni nítorí tọ́lọ́run ni ọlọ́run ó fún wa nírú irun la kí ni nítorí tọ́lọ́run ọlọ́run lóhun ó fún wa nírú gbogbo ń tá a ṣe nítorí tọ́lọ́run ọba ọlọ́run lóhun ṣe kí ni òun ó fún wa nírú ẹ̀ ẹ̀rí ikú yìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó tún jẹ́ ká mọ̀ yí pé ikú yìí ìsinmi ló jẹ́ yóò wá máa jẹ́ sinmi fáwọn kan kò ní jẹ́ fáwọn kan àwọn kan máa sọ pé à ó yẹ ká mọ̀gbà tá a kú pé à téèyàn bá ti mọ̀gbà tí ó kù kò bá dáa à ẹ wò ó tá a bá mọ̀gbà tá a kù ayé ò bá bàjẹ́ téèyàn bá mọ̀ pé ìjọba ẹ̀ ní ó kù ayé yìí kò bá bàjẹ́ ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ kan àbápẹ̀rẹ̀ méjì téèyàn bá mọ̀ pé next week lòun ò kù bóyá láti last month àbí láti January lẹ́ni yẹn bí ayé ti withdraw gbogbo tó ní lákàntì ó ti withdraw ẹ̀ tí ó mọ̀ pin fáwọn èèyàn kódà kò ní bìkítà fámìlì ẹ̀ yóò pé ṣáàtì ṣètọ́jú àánú fáwọn èèyàn jẹ́ ń ṣe yóò wá nírẹ̀ lára yóò kó fámìlì rẹ̀ gẹ̀ẹ́sì nù nira yóò wá jókòó nulẹ̀ mọ́sálásí ni yóò máa ṣàdúrà yóò máa ṣàdúrà yóò máa ṣàdúrà ọlọ́run ọlọ́run ṣàfíjì fún mi ṣe gbá ṣàwò gbogbo ohun tó yẹ kó ṣe àwọn èèyàn tó wá nídìí ẹ̀ kò ní lè benefit wọn mọ́ bóyá níbi iṣẹ́ náà ti nídìí attention kò ní lè lọ ọbẹ̀ mọ́ nígbà tó ti mọ̀ pé ah tóun ti lò láyé ti pọ̀ ntó wá kù ni pé kóun bẹ̀rẹ̀ sí ní máa tọrọ àforíjì kò wá ní láyé tẹlómìn àwọn èèyàn tó yẹ kó ṣàánú tó yẹ kó tún ní àgbínádá wọn kò ní lè ṣe mọ́ yóò lọ di rẹ̀ mọ́bí kan ni wọ́n nílùú kan ọba kan wà ń bẹ̀ ọba náà ó wá jẹ́ ọba tó ṣe yí pé ó sanra gan-an ọba náà sanra ó wá ń wá oògùn èyí tó ṣe pé lè lò tó ṣe pé tó bá lo oògùn yìí yóò jẹ́ kí ó di Eh, ẹni tó ṣe pé yóò pẹlẹbẹ padà ọba yóò nífẹ̀ẹ́ bóun ṣe sanra ó ṣàrí pé gbogbo àwọn nǹkan táwọn dókítà ní kó má jẹ kò jẹ oògùn báyìí ló gbogbo ẹ̀ ló ń lò àmọ́ kò yé sanra náà ọba ìṣá sanra ni kò sì nífẹ̀ẹ́ bó ṣe sanra ló bá yá ó wá sọ fáwọn èèyàn nínú ìlú pé ẹnikẹ́ni tó bá rí oògùn kan èyí tó ṣe pé òun lè lò tóun bá lo oògùn náà òun wéètì òun yóò tún reduce ó bá sọ fáwọn èèyàn oníkálukú náà bá wọ́ gbọ́nà wọ́ gbọ́nà pé à ah, kí láti ẹ̀fọ́ bá tọ́bọ̀ tẹ ọba sì promise wọn pé tó bá tún wá fún un lóògùn náà à ah, ẹni yẹn o yóò tún ní nǹkan tọ́bọ̀ ó tún fún un oníkálukú bá dara wọn ta náà bá ń wá oògùn tí wọ́n fọba pé kọ́ bá tiẹ̀ lè lò kí ara ọba kó tún lè kó tún padà sí ẹni tó ṣe pé kò ní sanra ẹ̀rí a sọ pé kéèyàn sanra àrùn ni o àmọ́ eléyìí wọ́n ní nígbà tó yá ọkùnrin kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n èyí tó wà nílùú ó bá lọ bá ọba pé ìrí ọba kí ló ń wá káàkiri ó ló ń wá oògùn tó fi tó ló fi tínrín àbí tó fi pẹlẹbẹ ah ó nídìí oògùn kankan ó nídìí oògùn kankan ní tí mo rí ni pé kò ju bí oṣù kan lọ tó fi kú náà tó bá wá lóògùn kan tó pẹlẹbẹ tó kí láǹfààní lẹ́yìn ìgbà tó bá kú tán bó sanra náà tó kú kí láǹfààní so kí lóògùn wo tó kú wá káàkiri ọkùnrin sí ni ọ̀jọ̀gbọ́n ni táwọn èèyàn mọ̀ nílùú ló bá di pé ọba bá kó rẹ̀ sínú wàhálà pé à wàhálà dé kò ju ọ̀sẹ̀ kan lọ tó wọ́n kú tọkùnrin sí máa ń sọ̀rọ̀ tó máa ń sábà rí bẹ́ẹ̀ à wàhálà dé o ló bá di pé àwọn oúnjẹ tó bá ń jẹ ọbọ̀ bá jẹ mọ́ àwọn ibi tó bá máa ń lọ ọbọ̀ bá lọ bẹ̀ mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní ló bá àdúrà gbogbo ẹ̀ ló bá bá wà nulẹ̀ lọ́bọ̀lẹ̀ àtẹ́ǹdì sáwọn èèyàn gbogbo tí ó máa ń jẹ́ kí tí máa ń jẹ́ kó ọba sanra gbogbo ibì kan tẹ́ pé kẹfẹ́ rìn lọ kẹfẹ́ ní sànúyàn ní ṣe gbá nílò ọ̀tún nílò òsì ní ṣe gbogbo ẹ̀ láàrin ìgbà náà kóṣù kan tó pé àbí kóṣù tí ẹni ẹ dá kó tó pé ó lè lò lóṣù kan mọ́ kọjọ́ náà tó pé ló bá di pé ọba bá di pé òun ti lọlẹ̀ padà òun ò sanra mọ́ ó wá jẹ́ kí ìgbà tásìkò náà wá tó ọbọ̀ wá kú lọ́ba bá níyá ẹ lọ́ba ń pe lágbájá tó ní máa kú ń jọba ẹ lọ́ba ń pe wá náà bá lọ gbé wá pé wọ́n á báyìí èmi ni wọ́n wá tàn pé ikú níjọba yìí ṣé mo wá kú báyìí ó wá ń parọ́ fún mi odidi ọba n tí ń fojú ẹ̀ kàn kí ló rí lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́ kí ló rí lọ́bẹ̀ tó fi ga lọ́wọ́ tó fi ní ikú níjọba yìí à ló bá sọ fọ́ba pé à nígbà tẹ ẹ sọ pé ẹ̀ ń wógun kú kiri òun á wò pé à ogun wo ló tó kéèyàn sọ fún ogun téèyàn fi sanra kiri ẹ̀ ń wógun tẹ́ san ẹ̀ tẹ́ fi tínrín kiri òun á wò pé ogun wo ló tó kéèyàn sọ fún kéèyàn mọjọ́ ọkú rẹ̀ òun á ní kóhun dàbí ọgbọ́n kóhun sọ fún yín pé ìjọba ìlẹ́kùn ó ní ẹ̀rí sìn ọwọ́ ọpẹ́ gbọ́ gbígbà ìlẹ́kùn ṣé oúnjẹ kan lẹ́ ń jẹ ẹ̀rí gbogbo tẹ́ ń ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ṣe wà báyìí ni wọ́n bá ní ẹ̀yin náà wò ó ó súnmọ́ kó ṣe pé gbogbo wa kó ṣe pé ẹlòmíì yóò ti gbẹ geku báyìí yóò ti gbẹ ku eegun láti tó bá mọ̀ pé ìjọba ìlọ́wọ́ kù ikú iná ìsinmi ẹ wá rí ikú yìí bó ṣe lè jẹ́ sinmi fẹ́nìkan ó lè má jẹ́ sinmi fẹ́lòmíì anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa kan wọ́n ní pé wọ́n ń gbé òkú kan kọjá wọ́n ń gbé òkú kan kọjá ẹni tó gba àdìsí wáyé náà ni kọ̀tádà ọmọ rọ̀bíà òun ló gba ìgbà wáyé wá oníjọ́ kan wọ́n gbé òkú kan kọjá níwájú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam mo ti wá gbé òkú náà kọjá níwájú anábì anábì wá wí gbólóhùn yìí anábì ni mustarihun aw mustarahun minhu anábì ni mustarihun aw mustarahun minhu anábì ni ṣé ẹni tán gbé kọjá yìí ṣóun ló sinmi fún kú ni àbí àwọn nǹkan sinmi fún un ìtumọ̀ kìíní fún wa ṣẹ́ni ló sinmi fún kú ni ó lọ ìlọ sinmi ni àbí àwọn kan àwọn ni àwọn kankan kan ló sinmi fún un àwọn sọ̀hábà ó wá yí àwọn lẹ́nu pé kò yé wọn pé à ah, èèyàn sinmi fún kú nǹkan sinmi fún yàn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ni à ah, innal abda anabi ni ẹ̀rí ẹrú muhuminu ẹni tó jẹ́ ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo yusteri min nasobi dunia ẹni yìí yóò máa sinmi níbi gbogbo nǹkan lé ayé ńgbà tó bá ti kú tán òun ó mọ gbogbo wàhálà lé ayé ó ti dópin lọ́dọ̀ tiẹ̀ nu kò sínú wàhálà kan mọ́ tiẹ̀ àmọ́ wàlà abdul fajr ẹni tó wá jẹ́ pò kí èèyàn tó jẹ́ ẹni tí ò mọ Ọlọ́run ọba wọn nírú ẹni yìí tiẹ̀ wọn ni yusteri minhu alibad walbilad washajaru wadawab wọ́n lẹ́nu yìí wọ́n ní ẹni tó wá ṣe ipò òun tiẹ̀ pòkì ni n tí ó mọ wà fóun ni wípé àwọn kankan ni ó mọ sinmi fóun alákọ̀ọ́kọ́ ni tí ó mọ sinmi fún òun náà ni alibad òun náà làwọn èèyàn àwọn ẹrúsìn àwọn ẹrúsìn ọlọ́run ẹlòmíì tó bá kú tán inú àwọn yóò sì mọ dùn pé ah, ẹni ń lọ wàhálà tó tiẹ̀ fún wa ṣe tiẹ̀ pọ̀ jù ah ọlọ́run ti ẹ̀ ṣe tó ti lọ àkútú kú ẹ̀ lọ́nà ọ̀run àwọn èèyàn míì wọ́n sinmi nítorí ikú ẹlòmíì torí pé ẹlòmíì bá kú àwọn èèyàn inú òun yóò mọ̀ dùn pé ah ọlọ́run mọ̀ ṣe ohun tí lágbájá lọ àwọn èèyàn míì ò sinmi pé ah wàhálà rẹ ti ẹ̀ pọ̀ ọlọ́run ló ti ẹ̀ ní ó lọ ó lè jẹ́ bẹ́ẹ̀ fẹ́lòmíì tó bá ṣe pé ẹni ibi ni olẹ́ni tó kú yìí kódà wẹlbilad ẹ̀rí ilẹ̀ ilẹ̀ ó sinmi fẹ́lòmíì torí nígbà tẹ́ni wà láyé ní tó múlẹ̀ sinmi ni pé nígbà tó wà láyé nígbà tó lówó ẹ dákun ẹ bá ń kọ́ kọ́ńpìnì kan síbí ẹ bá ń kọ́lé kan síbí bẹ́ẹ̀ ni wọ́n jinlẹ̀ nítorí rẹ̀ wọ́n bá ṣe ń jinlẹ̀ nílé ó tún wò pé ah, lágbájọ́ tún wá kọ́lé kan síbí wọ́n tún kọ́ míì síbẹ̀ ilé rẹ̀ wà pọ̀ yóò mọ̀ kàmọ́ra ẹ̀ pé àmì ah, mo ní kinní mi ilẹ̀ yóò mọ̀ jinlẹ̀ tó bá ń rìn gan kàkàkà ni tí mọ́tò bá mọ́tò tí ó mọ̀ tẹ̀lé lẹ́yìn yóò mọ̀ pọ̀ ní tílẹ̀ gbọ́mọ̀ pé ah ah orí mi náà ló ti ń lọ láyìí ẹlòmíì nígbà tó bá kú tán ilé wa sinmi pé ọlọ́run ti ẹ̀ ṣeun wàhálà rẹ ti ẹ̀ pọ̀ lórí mi tẹ́lẹ̀ ọlọ́run ṣeun tó tún dé ẹlòmíì wá wà yàtọ̀ sáwọn èèyàn tí ó sinmi ilẹ̀ tí ó sinmi kódà wà ṣẹ́jà igi àwọn igi ó sinmi fẹ́lòmíì àwọn igi wọ́n sinmi fẹ́lòmíì bóun ni ó ṣe sinmi ẹlòmíì nígbà tó wà láyé bí ti ń gégi ọ̀tún nínú ẹ wọgbó lọ ẹ lọ gógi wá afẹ́ fi kọ́ kinní báyìí ẹ gégi wá afẹ́ fi mọ nǹkan báyìí yóò mọ pàṣẹ ní ẹ lọ wó gbogbo bẹ yẹn ẹ ẹ clear gbogbo bẹ gbogbo àwọn igi náà ó sinmi ni wọn mọ dùgbà ah, Ọlọ́run ṣeun délé tiẹ lọ níparí òun náà ni wàdàwà kódà lára tí ó sinmi òun náà ni àwọn ẹranko àwọn ẹranko mi náà ó sinmi nítorí tiẹ pé ó tiẹ lọ bí ti ń jẹ oúnjẹ ilé lọ́tún yóò jẹ ilé lọ́sì yóò ní ah, ẹ lọ bá mi kó àwọn ẹranko yẹn yóò fìyà jẹ wọn yóò ṣe gbogbo ẹ kò fún wọn lóúnjẹ yóò gbà nítorí bísínẹ́sì ẹ̀ tó pọ̀ kò rántí pé òun kó adìẹ sínú ilé tó yẹ kó òun fún lóúnjẹ yóò oríṣiríṣi àwọn ẹranko wọn wá sinmi nítorí tiẹ̀ pé ah, ọlọ́run tiẹ̀ ṣeun kò yé pa mọ́ ọlọ́run ṣeun ẹ rí lára àwọn nǹkan tí ó ṣe pé ikú tó lè jẹ́ fún yàn lélẹ́yìí ẹ wá rí ikú wá ń sọ yìí gbogbo wa la gbọ́dọ̀ wá múra fún we have to get ready for death we have to get ready for the appointed time kò sẹ́ni kankan tó mọ ìgbà tí ó lọ a ní láti mọ a ní láti ṣe sùúrù kàdé múralẹ̀ di ọjọ́ tí a lọ ẹ̀rí ọlọ́wọ́ bọ̀bà alékeọlá ó ti bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àsìkò tá a lọ náà ọlọ́ni ká múralẹ̀ ká múralẹ̀ dìgbà tá a lọ gbogbo ń tá a fi múralẹ̀ òun náà ni wípé ká múṣẹ́ eré ká mú pọ̀n ká ṣiṣẹ́ eré ká ṣiṣẹ́ eré nítorí ikú èyí tá à ń sọ fún wa yìí ikú yìí àdánwò ló jẹ́ fún wa o tòlọ́lọ́ ń sọ náà Al-Qur'an ni pé alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ọlọ́ni ẹ̀rí kú tá à ń sọ yìí òun lọ́ba tóun dá ikú wal hayat òun náà lọ́ba tóun dá ká sẹ̀mí òun lọ́ba tóun dá ká kú ká sẹ̀mí ká wà láyé liyabluwakum ọlọ́ni tóun fẹ́lẹ́ ṣe ni pé liyabluwakum ká lè mú kóhun lè fi dán wa wò ni ẹni tó kú kẹ́ni tí ò tí kú kó máa wò pé à lágbádá tó kú yìí ìjọ ò lèmi náà lọ jẹ múra ṣiṣẹ́ rẹ̀ kẹ́ni tí ó wà láyé tó ń wúwa bí kóhun náà lè mọ̀ pé à lágbájá yìí ó mọ̀ tún jù lọ nípò jẹ́kẹ́mi náà wúwa rẹ̀ ọlọ́ni torí ẹ̀ ní kú fi jẹ́ àdánwò fún wa ọlọ́ni ayyukum ahsanu amala ọlọ́ni pé nígbà tá a bá ń kú táwa náà bá ń rí i pé à ń kú àwa náà wà lè wò pé èwo níṣẹ́ rere tèmi náà ó ṣe tí ó tún tóbi kíkú lè kàmí mọ́ bẹ́ẹ̀ wàhúwà là azizul gafur ọlọ́ni òun ni ọba ọba bíi ọba tí wọ́n ṣe àforíjì fún ẹ̀dá anabi muhammad sallallahu alayhi wa sallam anabi tún bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kú yìí anabi ní afiru dhakaro havimi ladat anabi lẹ́yìn èèyàn ẹ̀jẹ̀ tó ṣe yí pé yóò máa rántí ikú ní gbogbo ìgbà yóò máa rántí ikú ní gbogbo ìgbà nítorí ẹ̀ mọ́ta rántí ikú ni tába jẹ́ni tí ń rántí ikú bá nàbí ṣe sọ pé ká máa rántí in tó ṣe pé yóò fọ́lé adùn orúkọ kú nìyẹn khadimu ladat in tí ó fọ́lé adùn in tó ti ń dùn tẹ́lẹ̀ ikú dẹ̀ débẹ̀ yóò bàjẹ́ ọlọ́ni ká máa rántí ẹ̀ ànábì ní ká máa rántí ikú yìí pé tába ń rántí ikú yìí yóò mú wa máa ṣiṣẹ́ rí pé à ìtì ṣe tó báyìí kí n ṣe sí torí mi gbà tí ń lọ ah yìí báyìí mo ní lákàntì ṣe é ṣe pé owó etí ń gbọ́dọ̀ kí n sáré ṣe báyìí kí n sáré ṣe báyìí ah wọ́n ní yíya ń jẹ nìkan kí n sáré ràn lọ́wọ́ wọ́n ní kinní kan nítorí bá ṣe rántí ikú yẹn á mọ̀ pé à jọ́kànlélẹ́mí náà lọ o torí kó mọ̀ jẹ́ pé gbà tí ń kú tán ní tí mo gbé fi ṣe sàárà yìí ní tí fi ṣe kínní àbí eléyìí ọmọ tí mo ní ràn ní kínní kan àkómọ̀dé pé kú ò ní jẹ́ rí ṣe torí gbogbo kínní náà ni a ṣe tá a bá lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀wá rí ikú náà tánàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ká máa rántí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà anabi ní ká máa rántí ikú o nítorí ikú nǹkan ibi dáadáa ni ẹ wàá rí ibi tá a bọ̀ sí òun náà ni nígbà tí ikú tó bá dé tí ikú bá dé sọ́dọ̀ èèyàn kí ni islam ní ká ṣe ẹni tí ikú dé sọ́dọ̀ rẹ̀ kí ni tí islam ní kó ṣe àwa tá a wà lọ́dọ̀ rẹ̀ náà kí ni islam kọ́ wa pé ká ṣe n tó pọ̀ òní islam kọ́ wa á kà nínú rẹ̀ fún wa wọ́n nígbà tá a bá rí pé ẹnìkan àsìkò rẹ̀ ti ń tó àwa lọ́dọ̀ rẹ̀ lóòótọ́ a lè mọ̀ mọ̀ ẹlòmíín náà á mọ̀ wò pé ah, ṣèṣe pásítọ ẹni a máa rí i pé nígbà táwa náà ti fojú wò pé ah, ṣèṣe pẹ́ ni yìí ṣé yóò la ìsàn yìí táwa náà ti ń rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ni ṣe ń ṣe ṣèṣe pé àsìkò rẹ̀ ló ti ń tò yìí táwa ti rí i ẹ̀rẹ́ ni tí ó fẹ́ kú yẹn ní ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiẹ̀ ẹni tá a ti ń rí i pé àbí ẹni tó ti ń rí i pé ah, bí nǹkan ṣe ń ṣe ó gbọ́dọ̀ máa ní ọkàn dáadáa sí ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa ní ọkàn kó máa gbèrò dáadáa pé à ah, tí má lọ báyìí náà ọlọ́run dákun jẹ́ ń wà lẹ́jẹ́ náà o jẹ́ ń tán dáadáa o kó máa ní ọkàn dáadáa sí ọlọ́run ọba kó máa ní ọkàn burúkú pé à ah, ìyàwó jẹ òun à ah, ṣé yóò ní jẹ òun báyìí ṣe kó máa lọ́kàn dáadáa nígbà tó bá ti ń rí pé à bíyá kú ìtì fẹ́ dé torí pé bóró ọkàn bóró dáadáa bóró aburú náà eh, yóò lọ náà ni wọn ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ro dáadáa ní gbogbo gbà téèyàn bá ti ń fìlì pé à ah, ṣe ikú yìí ṣe kù ti ń bọ̀ ni anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní pé la yamutunna ahadukum anabi ní ẹnìkọ̀ọ̀kan yín kò ní kú illa wa huwa yuhsinu dhann àfi kẹ́ni náà ẹni tí ó kúkú dáadáa là ń sọ àfi náà máa gbèrò dáadáa sọ́lọ́run ọba billahi ta'ala kó máa gbèrò dáadáa sọ́lọ́run ọba tó ga jùlọ ẹni tí ó ti wà níbi tí position ní condition pé bóyá ń wò pé kó má jẹ́ pé yóò jásí kú lára ẹ̀ náà tún ni pé ẹni yẹn gbọ́dọ̀ wà láàrin nǹkan méjì hadith ti ń kà fún yín èèyàn gbọ́dọ̀ wà láàrin nǹkan méjì ẹ wàá rí nǹkan méjì tá à ń sọ yìí yóò wà bayna al-khawf war-raja yóò wà láàrin tí ó mọ ọ̀ràn kan dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọba yóò tún wà láàrin wípé yóò mọ ṣe kí ni o yóò mọ túwò yóò mọ páyọ ọlọ́run ọba pé ọlọ́run ọba lọ́ba tí máa ń fìyà jẹ̀dá èèyàn nìkan ní máa bẹ̀rẹ̀ ọlọ́run ọba lásán pé tẹ́lẹ̀ ó mọ bà lásán rárá ìyẹn gbọ́dọ̀ wà láàrin méjèèjì yóò máa ran kan dáadáa pé à ọlọ́run ọba yìí lóòótọ́ ọlọ́run ọba yìí máa ń fìyà jẹ̀yàn àmọ́ mọ̀ pé ọba ọba aláforíjì ni àárín méjèèjì ni ó máa wà lọ́kàn rẹ̀ pé ọlọ́run ọba yìí ọba tí máa ń fìyà jẹ̀yàn ni àmọ́ ọlọ́run ọba yìí náà ọlọ́run ọba ìgọ̀fúrú rọ̀hìm ni ó tún lè kẹ́yàn ẹni tó fẹ́ kú ó gbọ́dọ̀ wà ní àárín méjèèjì anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sọ nínú ẹgbàá wa kan anabi lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan ọkùnrin náà ó jẹ́ ẹni tó ṣe yí pé ó wà ní ó ń pọ̀ kàkà kú ó sick nígbà tí anabi wa dọ́dọ̀ rẹ̀ anabi wa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé bóò ni bóò ni condition kí ni nǹkan tó ń ṣe ẹ́ báyìí kí ló ń feel ọkùnrin wa bẹ́ẹ̀ sí sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé ah, òun ò fíìlì kankan ju pé bóun ṣe wà yìí òun ṣe àrùn kan pé òun ràn kan kẹ lọ́dọ̀ ọlọ́run ọba lóòótọ́ òun mọ̀pọ̀ ọlọ́run ọba ọba tí wọ́n fìyà jẹ yẹn ni ó ní ṣùgbọ́n òun ràn kan àánú lọ́dọ̀ ọlọ́run ọba náà ṣùgbọ́n òun mọ̀pọ̀ ọba yìí ọba tí wọ́n súnmọ́ fìyà jẹ yẹn ni anabi wa sọ gbólóyè pé la yajtami'an fi qalbi abdin fi mithli hadha al-mawtin illa a'tahu ma yarju wa amanahu ma yakhaf mimma yakhaf anabi muhammad sallallahu alaihi wasallam ní ẹ̀rí èèyàn kan o la yajtami'ani fi qalbi abdin kò ní sí lọ́kàn èèyàn kan lọ́kàn èèyàn kan kó papọ̀ nǹkan méjì kó papọ̀ sọ́kàn èèyàn kan nǹkan méjèèjì yìí òun náà ni wípé kéèyàn kó jẹ́ ní tó ṣe pé ńgbà tí àsìkò ẹ̀ tó bọ̀ kó a máa ran kàánú lọ́dọ̀ ọlọ́run ọba pé àkókò mọ̀ ọlọ́run yóò gbaṣẹ́ rẹ wa bákan náà kó wá máa mọ̀ pé ọlọ́run ọba náà kó tún máa wò pé ah, ọlọ́run ọba ọba tó lè fìyà jẹ yẹn ni kó wá gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ ọlọ́run ọba lásán kẹ́rù wá máa bà pé hè hè ara ìyẹn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba ọba tí ì máa ṣàánú ẹ̀dá ni bákan náà ẹni tó bá fẹ́ lọ ẹni yìí inú ẹ̀ gbọ́dọ̀ máa dùn láti Muhammad sallallahu sallam ànábì ni ẹnikẹ́ni tínú ẹ̀ bá ń Allah póun fẹ́ pàdé ọlọ́run ọba ahabba Allahu liqa'ahu inú ọlọ́wọ́n ọba náà máa dùn láti pàdé ẹ̀ ẹni tí inú ẹ̀ bá ń dùn pé à ah, ọlọ́wọ́n ọba mi tí n tiẹ̀ tí ìrírí mo fẹ́ lọ rí à ah, ọlọ́run tí inú ẹ̀ ń dùn pé òun fẹ́ pàdé ọlọ́wọ́n ọba wọn ní ọlọ́wọ́n ọba náà yóò ṣe kíni inú ọlọ́wọ́n bó máa dùn sí i wọ́n máa ń kárì wọ́n ní ẹnikẹ́ni tó bá ṣe yípo òun ó wá kórìíra kó ah, o kóhun jẹ́ tó ṣe pé inú rí ó mọ̀ dùn láti pàdé ọlọ́run ọba bákan náà láì nígbà àsìkò mọ́ òun náà tún ní pé ẹni yìí ó tún wá gbọ́dọ̀ ṣe kínni ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé gbogbo tó bá jẹ́ dúkìá ń dúkìá lásìkò téèyàn ti ń fìlì wípé àbọ́jọ́ ti ń tó kíyàn gbìyànjú láti dá ohun tí èyí tèèyàn láti máa dá padà láti dá ohun tí èyí tèèyàn láti máa dá padà èèyàn lè pọ̀ ọmọjọ́ téèyàn bá láǹfààní ẹ̀ téèyàn bá láǹfààní kéèyàn kọ́lẹ̀ bó sì wà náà Al-Qur'an sunu Suratu Baqara pé gbogbo téèyàn bá jẹ ní gbèsè ẹnìkan téèyàn fẹ́ fún ní nǹkan ni kódà kò jẹ́ one naira lèèyàn fẹ́ fún yàn lásìkò téèyàn ti ń fìlì pé à ṣé sickness yìí ṣé ó ṣe kíní báyìí kéèyàn tètè kọ́lẹ̀ bí yàn bá tiẹ̀ tí láǹfààní àti fún yàn kéèyàn tètè kọ́lẹ̀ káwọn yẹn tè mọ̀ sí pé à à dáàdi wa jẹ Muhammad sallallahu sallam ànábì pé àwọn sọ̀hábà jókòó jọ ìjẹ́ ẹ̀yin sọ̀hábà ìjẹ́ mẹni tá à ń pè ní ẹni tó tí ó jò kanlẹ̀ níjọ́ àmàlẹ̀ kíámà ẹni tí ò ní nípa kò ní ní nǹkan kan níjọ́ àmàlẹ̀ kíámà ànábì ni àwọn sọ̀hábà wa ni à ẹni tí ò ní ní nǹkan kan àwọn wá wò pé bóyá ẹni tí ò lówó lọ́wọ́ láyé tí ò ní nǹkan tí ò ní gbà ànábì ni rárá o kì í ṣe mọ́ ládìrí hàmà làháwá làmọ́ta kì í ṣe ẹni tí ò gbádùn láyé o kì í ṣe ẹni tí ò lówó láyé o ànábì ni ni tó ẹni tó ṣe pé kò ní ní nǹkan kan jẹ́ yá ti yawmal kiyama yóò dé ní yawmal kiyama bí sọ̀láàtì irun rẹ̀ yóò pọ̀ tí ó kì í wà zakat kódà yóò yọ zaka wà hajj ẹni tá à ń sọ yóò lọ mẹ́kà tọ́lọ́ǹgó gbà yóò kírun tó pọ̀ yóò ṣe tà yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àmọ́ nígbà tó bá dọ́dọ̀ ọlọ́run a tẹ́rí nígbà tá a wà láyé ó mọ̀ gba dúkìá mi wọ́n náírà mímọ̀ kù lọ́wọ́ rẹ nǹkan ìmọ̀ kù lọ́wọ́ rẹ wọ́n ní kò sí tọ́lọ́wọ́ bó ṣe ọlọ́ọ̀bó bó déédé ọlọ́ọ̀bá ní à ń gbọ́ wọ́n ti ní nǹkan báyìí wà lọ́wọ́ rẹ ọlọ́ọ̀bá ní ẹ̀yin mọ̀láìkà ó yá ṣèbẹ́ni tí wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ yìí ó kírun tó pọ̀ láyé ó yá ẹ kó sínú irun rẹ̀ n tó bá tó déédéé nǹkan tó tó tẹ́ni ó yẹ kó mbẹ̀ ẹ mọ̀ kó lọ fún wọn bá kó wọn bá kó fún ẹni tó jẹ́ nìkan yìí wọ́n ní wọ́n ní tí ìdájọ́ rẹ̀ ẹlòmí ò tún dé yóò ní ẹni bú mi ó bu ọkọ tó kò láyé wọ́n tún ní à torí pé ó bú yẹn èébú yẹn wọ́n tún wá lọ mú nínú dáadáa rẹ̀ wọ́n tún kó fún ẹni wọ́n ní wọ́n tún ní tí ìdájọ́ ẹ̀ ẹlòmí ò tún dé yóò ní à ó sọ̀rọ̀ mi lẹ́yìn ó ní ẹ ó tún sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì da ò dà báwọn wọ́n tún kó nínú nǹkan rẹ̀ wọ́n ní ẹ̀wà arígbà tó bá ń kó yìí wọ́n lè ti kó ìrun rẹ̀ tán wọ́n ní wọ́n ní ẹ̀wọ̀nù ẹlòmíì tiẹ̀ ó pọ̀ débi pé gbogbo iṣẹ́ eré rẹ̀ wọ́n wà kó tán tẹ́lómi bá tún wá dìde pé à àníyàn ni tún jẹ́ mí nìkan sẹ́ gbogbo tí fi ń sọ láláyé nǹkan nǹkan fámìlì wa ni wọ́n ní wọ́n tún ní à òkè ní tó tún kù ni pé kò níṣẹ́ eré mọ́ ṣebí wọ́n tó wá bá wa ìwọ náà lẹ́ṣẹ̀ kan tó ṣẹ̀ lọ́rùn ó yẹ lọ kónú ẹ̀ṣẹ̀ rẹ̀ ní tó tó déédéé tí a fẹ́ gbà tí o fẹ́ gbà lọ́wọ́ ẹni wọ́n wá kónú ẹ̀ṣẹ̀ nìyẹn wọ́n bá tún jẹ mọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ó ṣe kó dọ́dọ̀ Ọlọ́run ọba tó nírun tó ní gbogbo ẹ̀ tán ti gbà tán wọ́n ní lẹ́yìn wá gbà náà summa turiha finnar ẹni yìí yóò wá padà wàá mú wọn wá jù sínú náà yóò bára ẹnu náà ẹ̀dẹ́ adákun ní tó bá jẹ́ àwọn nǹkan oníkan èyí tó wà lọ́wọ́ wa náà ẹ jẹ́ àgbìyànjú kàdà padà nítorí ẹni tí gbogbo wa àmọ̀gbà tá a lọ ń ta wò pé à ó sì máa pẹ́ tí ó sì máa jẹ́ lọ ẹ jẹ́ akọ́lẹ̀ káwọn èèyàn mọ̀ àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tán bá jẹ̀yàn ní nǹkan wọ́n ní kódà nǹkan yìí wọ́n ní jẹ́kílẹ̀ ọjọ́ náà mọ́ wọ́n ti kọ́lẹ̀ Umar wọ́n ní yóò kọ yóò ti kọ sínú ìwé kan yóò wá fi sí abẹ́ ìgbèrí ẹ̀ pé mo jẹ lágbájá nìkan báyìí yóò kọ sílẹ̀ mo promise ẹnìkan nìkan báyìí yóò ti kọ sílẹ̀ so that nígbà gbogbo àtẹ̀yìn ó lọ yóò kàn wọ́n pé òun lọ náà ni ṣùgbọ́n àwọn ọmọ nígbà tó bá ti di pé ah dádì wa jẹ ẹni báyìí ní nǹkan o dádì wa jẹ ẹni báyìí ní nǹkan o kódà nebà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n níjọ́ kan ọkùnrin kan kú nígbà tọkùnrin yẹn wá kú àwọn fámìlì kan nígbà àwọn kan wá ń bá fámìlì ẹ̀ wọ́n wá ń bá wọ́n wá ń bá pé ah ẹni yẹn wá sọ pé ká sọ pé bíi ẹni tó jólówó tó lówó gan ó wá kú àwọn kan wá ẹnìkan wá bá pé dáàdì yìí jẹ mí ní one naira ah, ní àwọn ọmọ wa wọ pé ah, ládùúgbò bí dáàdì wa ṣe lówó tó yóò wá jẹ ìwọ ní one naira dáàdì wo lè one naira kẹ náà bá lè lọ pé tó bá nídìí owó kó sọ pé ó nídìí owó dáàdì wo lè jẹ one naira ah dáàdì yìí jẹ mí one naira dáàdì mi náà ah, bá ní dáàdì wo lè jẹ one naira ló bá di pé ni àwọn ọmọ yìí náà bá lọ bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé ah rí ànábì lẹ́nìkan tiẹ̀ wá ọ̀n sọ̀rọ̀ fànábì náà bá ní à ah, ẹnìkan tiẹ̀ wá ó ní dádì òun dádì jẹun ní one naira one naira owó gbé tó bá tiẹ̀ nídìí owó kó lóun nídìí owó ànábì ní à ah. ṣé ẹ ti wá fún un ní à ah, àwa lè dànù ní ìgbé tó bá nídìí owó kó kàkà kó fún un lówó ànábì ní tòótọ́ ni o ṣe ànábì ẹni ọlọ́ọ̀ni ànábì ní à ẹ tètè wá kàn kẹ́ ẹ lọ fún un one naira yẹn ni ò tí ì jẹ́ kí ọlọ́run bá tún kún wàhálà kó lọ́rùn rẹ̀ nù sáré gbogbo owó ńláńláńlá tẹ́ ẹ ti san yẹn one naira yìí tẹ́ ẹ ti san yẹn olóṣì mú yà á jẹnu sáré tara ń gbóná mọ́ báyìí ẹ tètè lọ́wọ́ ẹni yẹn kẹ́ lọ fún un ah, one naira lásán a ti san eh, trillion tẹ́nìkan jẹ thousand millions tá a fẹ́ ni a ti fún un ẹni báyìí a ti san ilé oní àní one naira yẹn ni ò tí ì jẹ́ kán tún kún wàhálà kó lọ́rùn ẹ̀ sáré ń gbóná mọ́ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni ṣe gbogbo tá a bá jẹ ní gbèsè ẹjá gbìyànjú kárí pé asán bákan náà ẹ̀rí tí yóò wá jẹ́ etí àtúnsọ òun náà ni wípé kí a wá máa jẹ́ ní tó ṣe pé yóò máa ṣàdúà lọ́pọ̀lọpọ̀ gbà kí yẹn máa ṣàdúà lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tá a bá rí pásìkò yìí tí ń súnmọ́ ká máa ṣàdúà ká má ṣe pé ká má ṣe pé rárá ká jẹ́ ní tí yóò máa ṣàdúà àdúà àdúà ni wàá máa ṣe kí yóò máa tẹra má dúà dáadáa nítorí àsìkò gbà náà àdúà èèyàn àtúmọ̀ gbà kódà lásìkò téèyàn bá ti ń rí pé nǹkan tó ti ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ kéèyàn má dẹ́ṣẹ̀ mọ́ kéèyàn stọ́pù ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ téèyàn mọ̀ pé èèyàn ṣẹ̀ kéèyàn má ṣẹ̀ mọ́ kéèyàn má wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ọba kó máa ṣe astagfirullah ní gbogbo ìgbà kó máa ṣe gbogbo téèyàn rí pé kò dáa kó tètè wáwọ́ ẹ̀ bọ́lẹ̀ bó ṣe rí pé à ìmọ̀ bóyá kíní yìí bóyá yóò lọ ṣùgbọ́n kásìkò náà tó tó ká ti wáwọ́ ẹ̀ bọ́lẹ̀ bákan náà òun náà ni wípé lẹ́yìn àwa tí a wà lọ́dọ̀ ẹni náà káwa náà tó bá jẹ́ kí ṣe mùsùlùmí lẹ́ni tá a wà lọ́dọ̀ rẹ̀ ká mọ́ present Islam fẹ́ni náà ká mọ́ra mọ́ bá sọ̀rọ̀ kì í ṣe pé àmọ́ jágé pé à mo gbọ́dọ̀ gba kínní ni o à àbọ̀ mọ́ torí pé ó jẹ́ mùsùlùmí ọlọ́run wá ẹ ìyá wa jí e ṣe mùsùlùmí ó wá lọ pé à mọ́mí à ẹ gbọ́dọ̀ gba kínní ni o ẹ gbọ́dọ̀ ara ìyẹn ṣe bẹ́ẹ̀ ìyẹn làmọ́ bá wọn sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́run bá ní yóò gbà yóò gbà ìyẹn lè fi tipátipá múyàn sí nẹ́ẹ̀sìn ẹni tọ́lọ́run bá yóò gbà náà ni yóò gbà ẹni tí ò ní gbò ní gbà kọlọ́n dákun kó ṣe tó dáa fún wa nítorí àwọn kan wà tó ṣe pé ẹ̀sìn báyìí wọ́n mú le koko débi pé wọ́n fẹ́ lè tìbọ́yàn lọ́rùn kódà lómi wa ní gbogbo àdìsí tẹ̀tẹ̀ wá ká yín àní mi tẹ̀ wá gbọ́ ẹ̀sìn tẹ́tẹ́ sọ mo gbọ́ tẹ́ sọ àmọ́ ìtẹ̀ wá tẹ̀lé káwa náà kára ṣe dáadáa nígbà tí wàá wa bá ti da sí àwọn làkejì wa ẹ rí i pé inú wọn máa dùn láti gba ẹ̀sìn ẹ̀sìn tó wà lọ́wọ́ wa torí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìwà lànàbì ló fi fi àwọn èèyàn sínú ẹ̀sìn kì í ṣe agídí agídí kódà nínú ẹ nínú àkọọ́lẹ̀ ni pé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tànàbì fi kú kèfèrí sì wà ní ibi tànàbì kú sí. Si sanabi o anabi Ọlọ́run ni o anabi sì gba kèfèrí láyé anabi kèfèrí wà láyé anabi anabi ò fi tipátipá máwọn èèyàn sínú ẹ̀sìn ẹ mọ̀jà fi tipátipá kó àwọn èèyàn sínú ẹ̀sìn ẹ já ṣàlàyé nǹkan fáwọn èèyàn kí nǹkan kó yá àwọn èèyàn ká má fi tipátipá mú wọn ẹ tó bá ti gbẹ̀sìn ó wọná ni tó bá ṣe kinní kan ó wọná ni à ẹ tó ti wò pé òun wọná kó kúkú wọná òun sọ yóò pé ṣé wọ́n ti mọ ibi tó wọ̀ kọ́lọ́ ń dákun ni ibi báyìí ládùú sí pẹ̀lú ògùn ọlọ́run ọba àwa bẹ lọ́run ọba náà kọ́lọ́ ń dákun kó ṣe èyí tó dáa fún wa àbẹ lọ́run ọba ikú èyí tó ṣe yí pé yóò ní ẹ̀san dáadáa kọ́lọ́ ń dákun kó fi pa wá á tún máa padà tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ọ̀rọ̀ àákírọ̀ tó jẹ mọ́rọ̀ ìgbẹ̀yìn ẹ̀rí eléyìí tá à ń fún wa yìí a fi ń ṣe wá lójú kòrò láti fi lékún níbi iṣẹ́ rí ni àwa abẹ́lẹ́ wọn ọba náà kọ́lọ́ńdàkùn kò ṣe dáadáa fún wa abẹ́lẹ́ wọn ọba náà kọ́lọ́ńdàkùn dáadáa kọ́lọ́ńdàkùn tí ọwọ́ wa kó mọ̀ ti jáde. alhamdulilayi wa'ada wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ àfàwà àgbà sheikh wa abdullahi ah, ọlọ́run. Uh, omi ọgbọ́n ìmọ̀ náà ọlọ́run má jẹ́ kó pín síbẹ̀ jẹ́ kó tún máa lọ síwájú. a kí gbogbo àwọn màmá wa tí wọ́n darapọ̀ mọ́ wa ní èní àtàwọn bàbá wa gbogbo ibi tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ yìí àlùbáríkà ọlọ́run ìdùnnú ọlọ́run oríire ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó máa bá gbogbo yín ètò yìí ń wáyé láti ilé móhùnmáwòrán worldwide prayer family lágbára ọlọ́run gbogbo ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí in preparation towards this coming Ramadan lára nǹkan tí ẹ ó máa rí wò láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n worldwide prayer family lélẹ́yìí ẹ̀ẹ́dẹ̀ rí wípé ẹ wo tọ́pìkì tí wọ́n tún fún wa lénìí òun náà ni láti báwo la ó ṣe prepare sílẹ̀ àwọn nǹkan wo ló yẹ ká ṣe sílẹ̀ nítorí ọjọ́ ìjọ tí a ó dáwọ́ tá a ju àwà sílẹ̀ nítorí pé àwáyé ikú kan ò sí eh, afẹ́ akọ̀ a ó padà sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ ọlọ́run náà la sì padà sí afẹ́ lọ àfẹ́ lọ amúra àmúra a padà sọ́dọ̀ ọlọ́run ni èdè eh, eléyìí kò sí tó kan ọlọ́run olówó ò ní ó bá wu ọlọ́run ni ó fún ọ ọlọ́mọ ò ní ó bá wu ọlọ́run ni ó fún ọ oníṣẹ́ ò ní ó bá wu ọlọ́run ni ó fún ọ ọ̀gá sókè ọ̀gá ó bá wu ọlọ́run ni ó fún ọ ó ní owúwo òwúwo ó bá wu ọlọ́run ni ó fún ọ hmm, gbogbo eléyìí èyí tó kàn tó yẹ kó jẹ́ nǹkan tí ó mú wa lọ́kàn tí ó ṣe kókó fún wa òun náà ni báwo ni ibìkan la ti wá ká tó débì yìí ibìkan la ti ń bọ̀ ká tó débì yìí allahu akbar ẹ ọjọ́ kan a tún kó kàńgára wa kúrò níbi tá a wà yìí ibi tá a wà yìí kọ́ ló mọ a wà níbìkan tẹ́lẹ̀ ọdún àìmọye ọgbà la lò tó dàbí ẹgbẹẹgbẹ̀rún ọdún bí ìgbà pẹ́ ẹgbẹẹgbẹ̀rún ọdún la lò ń bẹ̀ wàláhì azim oṣù mẹ́sàn-án olóṣù mẹ́jọ ń bẹ́nu wa olóṣù mẹ́ta ń bẹ́nu wa ẹni tí ò tiẹ̀ dúró sínú ìyá rẹ̀ ń bẹ́nu wa ẹni tán fi nǹkan gbé jáde nínú ìyá rẹ̀ ń bẹ́nu wa ẹni tán fọ operation gbé jáde nínú wa nu wa ẹni tán bí naturally ń bẹ́nu wa ẹni tán gbé sínú incubator ń bẹ́nu wa ẹni tán kàn yọ ẹyin ìyá rẹ̀ tán kàn gbé jù sínú ibi kátà fi bí ń bẹ́nu wa pẹ̀lú bẹ́ẹ̀ náà ibì kan ìtumọ̀ ẹ̀ ni pé ibì kan ṣáà láti débi tá a wà yìí náà nígbà tá a wá débi tá a wà yìí ṣáà fẹ́ jókòó pa síbi ni a kú òǹbí ẹ wá wo àdánwò tó délé ayé lénìí lára táwọn èèyàn fẹ́ gbọ́ náà ni pé wọ́n fẹ́ gbọ́ pé wọ́n fẹ́ gbọ́ pé ikú wọn yìí fẹ́ gbọ́rọ̀ kú ntí ó ta tí ó mọ dùn wọn yẹn ah ìyá wa ẹ lo ah kódà ẹ ní kú mọ́ <laughs> à ń tanra wa jẹ ni wàláhì à ń tanra wa jẹ ni à ń múnú ara wa dùn ikú pa ikú pa yóò pa yóò pa ẹ <laughs> Allahu akbar ikú ikú ó polúbàdàn yóò pa aláàfin ọ̀fọ̀ yọ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà àwọn náà ò ní sí mọ́ gẹ́gẹ́ bí bàbá tó bí wọn ládìgbò bí ò ti sí mọ́ Allahu Akbar adéyẹmí àkọ́kọ́ ti lọ abacha ti lọ firaona ti lọ ọba ẹ Allahu Akbar MKO Abiola ti lọ ẹ definitely. àwọn yẹn náwó <laughs> tó bá jẹ́ pé ká máa náwó fún mọ̀láìkà kú tó bá jẹ́ pé ká máa náwó fún mọ̀láìkà gbẹ̀mígbẹ̀mí wàláhì abiola ní abacha ní owó yẹn abacha ah. ní agbára rẹ yẹn firaahuna ní ipò yẹn hmm. ó wà láàyè yẹn wàláhì nígbà táwọn eléyìí bá kí wàá là wá àwa àwa àsálẹ̀ bẹbẹ àwa tá a jẹ́ nkankan àwa tá a sì ń bò kankan àwa tá a ní nkankan àwa ẹlẹ́ṣẹ̀ lásánlásán hmm. ànábì tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ọlọ́run mú lọ ànábì Ibrahim ń kọ́ kí lọ́lọ́run pé ànábì Ibrahim Khalilullah ọlọ́run pé ànábì Ibrahim ó pè ní kọ̀lílùwà ó lọ́rẹ̀ òun ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ṣé kọ́lọ́run tún lọ́rẹ̀ ó ń mú hmm. ọ̀rẹ́ rẹ̀ lọ hmm. bọ̀sìnbọ̀sìn àwa tá a tiẹ̀ rẹ̀ nkankan àwa tá a rẹ̀ nkankan hmm. Allahu Akbar bàbá tí wọ́n ń lọ lójoojúmọ́ bàbá tí ń jáde lójoojúmọ́ tá a bá ti ń lọ tá a ti ń bọ̀ tá a ti ń gòkè tá a ti ń sọ̀ ẹjẹ́ á máa fi sọ́kàn ara wa ikú ó dé ẹjẹ́ á máa múra lẹ̀ bá a ti ń jáde láàárọ̀ hey mo fẹ́ lọ sí complex mo fẹ́ lọ wọ ara aṣọ kìíní kan ó alájà wa alájà wa alájà wa Azizatu Adams wọ́n fẹ́ ṣọjọ́ bí next week ó a máa máṣọ kan aṣọ kan tó fine a máa máṣọ yẹn ẹ̀yà já ra aṣọ wọn náà ẹ̀já rà fáwọn ọmọ wa náà bá a bá ti wá ń ṣe gbogbo àwọn eléyìí ẹ̀já máa rántí pé inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. a kú Allahu akbar ọlọ́run àwa bẹ̀ ọ́ <laughs> gbogbo tá a ti wá sọ náà látàárọ̀ àsọpá ní kú ọlọ́run ẹ Allah àsọpá ní kù ẹ àtúnranra wa létí ká lè bá déwájú rẹ ní dídé ẹni tí wọn Ọlọ́run ó tẹ́wọ́ gbà ní. Allah ṣùgbọ́n Ọlọ́run ọba Allah mọ́ tí ì mú wa lọ o tó o bá tí ì wà satisfy pẹ̀lú iṣẹ́ wa Ọlọ́run ọba ìwọ Ọlọ́run mọ́ tí ì pa wá o tó o bá tí ì sọ pé mo ti yọ́nú sí yín pẹ̀lú gbogbo tẹ́ ẹ gbédè yìí mọ́ tí ì gbà wá mọ́ tí ì gbà ẹ̀mí wa Ọlọ́run ọba àsọpá àní kú àsọpá àní wá àwa tiẹ̀ amúralẹ̀ ọlọ́run ọba Allah ṣùgbọ́n ìmúra wa àwọn sì pé iṣẹ́ ń bẹ wájú wa àti ìsúnmọ́wọ́ ọlọ́run ọba tó àti ìṣiṣẹ́ rẹ tó àti ìgbìyànjú tó àwa fẹ́ ṣe ìgbìyànjú yẹn a fẹ́ ṣe dáadáa a fẹ́ jẹ́ni tí wọ́n ọlọ́run tó dé tá a déwájú rẹ tí wọ́n ọlọ́run ní ó yá ìwọ ò nílò ẹjọ́ kankan máa wọnú àlìjánná lọ tẹ̀lá nábì lẹ́yìn ẹjọ́ máa wọlé lọ bẹ́ẹ̀ làwa ṣe ń tọrọ lọ́dọ̀ ọlọ́run abẹ ọlọ́run fún gbogbo àwọn fámìlì wa nínú wide prayer family ọlọ́run dákun jọ̀ọ́ wọlá ìfẹ́ rẹ sànẹ́bù Muhammad sọ gbogbo wa dèrò àlìjánná wọlá ìgbìyànjú wa sí ojú ọ̀nà ẹ̀sìn Islam wọlá ìgbìyànjú wa sójú ọ̀nà títí ọlọ́run ọba mọ̀ hmm. wá dákun mọ̀ pa wálẹ̀ ọkọ̀ kan mọ́ sì pa wá lápapọ̀ wá dákun àmọ̀pá lọ àmọ̀pá déwájú rẹ̀ wá lọ́ra ẹ̀mí wa lọ́ra ẹ̀mí wa jẹ́ kẹ́mi wá kẹ́mi wá gùn sínú dáadáa ni o kẹ́mi wá gùn sínú àlàáfíà kẹ́mi wá gùn sínú oríire kẹ́mi wá gùn sínú fọkànbalẹ̀ ah, allahumma amin allahumma amin allahumma amin allahumma amin allahumma amin allahumma amin allahumma amin.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 pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ jẹ́ á tẹ̀síwájú níbi èyí tí à ń sọ yìí nítorí àwọn kan wà tí a tún fẹ́ mọ̀ Hmm. nípa wípé ibo láàsìn òkú gan sí ah, a gbọ́dọ̀ mọ̀ kódà àwa tó ṣe wípé àwa ní ọ̀dọ̀ olú. sọ fún wọn báwo la ti ń wẹ òkú. a tún débẹ̀ òun náà gbogbo ìyẹn náà la gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ báwo la ṣe ń kírun sókù lára báwo la ṣe ń kírun sókù lára gbogbo nǹkan yìí gbogbo eléyìí ló yẹ kí mùsùlùmí mọ̀ ọgbọ́n wa kọ́ kò dìgbà tá a bá tó di àfa àkàtó mi léyìí torí àmọ́bi tá a ti bára wa a lè débi kan sí nǹkan ní à ẹ dákun ẹ kírun fún wa a lè débi kan sí nǹkan ní à a sì pèrè wa mùsùlùmí bó láì ṣe. sóbìnrin lè kírun sókù lára nù islam. obìnrin lè kírun sókù lára. Allahu akbar. àwọn kan ní máa ń ní obìnrin ò ní àkọlé kírun sókù obìnrin lè kí. Allahu akbar. obìnrin lè kírun sókù lára. níbi táwọn ọkùnrin wà sóbìnrin lè jọ ibi tí wọ́n ti ń táwọn ọkùnrin bá wà níwájú sáfù wájú. bẹ́ẹ̀ táwọn obìnrin náà tún lè jọ káwọn náà darapọ̀ mọ́ àwọn obìnrin. òun náà là ń sọ àwọn darapọ̀ mọ́ wọn mm. àwọn náà ra tòsẹ́yìn táwọn ọkùnrin bá tò kò sí tó ní káwọn náà má kí irun sí torí ọ̀pọ̀lọpọ̀ ibi tá a ti ń lọ sí jẹ̀nẹ́sà wọn ní irọ́ àwọn ìyá wa kan jókòó ká má dìde. rárá ah, kì í ṣe báwọn kì í ṣe báwọn. Ah, ṣé wọn àgbàdo gbalada ni. wọn gbalada gbogbo ẹ gbogbo ẹ náà làwa padà wá sọ fún wa pẹ̀lú gbọ́dọ̀ ọba a wà tẹ̀síwájú hmm. nípa ọ̀rọ̀ eléyìí torí a nílò láti mọ̀ dáadáa ṣùgbọ́n eléyìí a ní láti mọ̀ nípa ìròyìn ikú òun la fi mí lè wa torí pé tá a bá sọ eléyìí àní mo bá ti kó sínú àwọn ìtí òkú náà kódà mo ti sọ fún wa náà pé a padà mọ̀ àwọn ọ̀nà kan wà tó ṣe pé téèyàn bá gbàgbẹ́ kú bí kéèyàn ní láéláé lọ́la kó tó kú hmm. àwọn iṣẹ́ tó yẹ pé tí kú bá ti ká mọ́yàn lọ́wọ́ báyìí èèyàn ṣoríire nìyẹn bákan náà àwọn iṣẹ́ kan wà tí kú bá káyàn mọ́yàn lọ́wọ́ à kéèyàn máa bẹ lọ́wọ́ bá ní o á hmm. padà sọ àwọn yìí náà fún wa Ọlọ́run ṣe gbẹ lọ́rùn fún wa. alágbára Ọlọ́run a ó tún pàdé ní ọ̀la gbogbo àwa tá a jẹ́ ọmọléke márùn kọjá díẹ̀ lágbára ọlọ́run á tètè wá sílé kí ó lónìí insha allah kí ọlọ́run kó dákun kó má ṣe lè ní àṣemọ fún wa amin ya allah subhana rabbika Rabbi ni rabbil izzati amma yasifun wa salamun ala.